الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الحادية والثلاثين من سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا لدعوة إنه السيء ليت في صلاة أجعل قتل قفوا nínú ayọ̀ kọkànlélọ́gbọ̀n nínú suratul Isra ọlọ́ni wala taqtulu awladakum khashyata imlaq ẹ má ti ṣe púpọ̀ àwọn ọmọ yẹn o nítorí ìbẹ̀rù òṣì eléyìí tó ṣeé ṣe kó sẹ́yìn tí ò tíì sẹ́yìn. kọ ọmọ ìyá وإياكم torí pé àwa láàrọ̀ àwọn ọmọ yín yẹn lọ́rọ̀ àwọn náà láti rọ ẹ̀yìn náà lọ́rọ̀ fún inna qatlahum kana khita'an rọ dájúdájú àṣìṣe ńlá òun náà ni kí kéèyàn ṣe púpọ̀ ọmọ rẹ̀ ẹ̀yìn ń tọ́ka sí. bí ọlọ́run ẹlẹ́dàá ọ ó ti ṣe jẹ́ pé àánú tó ní sí wa ó ga ó ka màmá ó kọjá àánú yòówù bàbá àbí ìyá wa lè ní lórí wa lọ. ìdí nì fífi ń pa àwọn bàbá àtìyá láṣẹ lórí kí ni wọ́n ṣe lórí àwọn ọmọ wọn kí ni wọn sì gbọ́dọ̀ ṣe a rí i pé níbí ó pa wọn láṣẹ lórí tí wọn gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ ṣe púpọ̀ àwọn ọmọ yìí nítorí ìbẹ̀rù òṣì nítorí pé nínú ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ pípọ̀ ọmọ iye máa kó sí ìbá òbí ni iná àná ṣe máa ń da lásàkàsà ní ìtọ́gbẹ́nu àwọn aláìgbẹ́sìn yìí hàn wípé ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run bá ní ẹ̀gbọ́dọ̀ dá o ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yín nítorí òṣì tẹ̀ ń wò kó lè padà ṣe yín ń bọ̀ ọmọ bá kúnlé bó tilẹ̀ jẹ́ pé òṣì ò tí ì máa bá yín fara ní ìsìn ṣùgbọ́n ìfojú wọn tó lè ṣẹlẹ̀ tọ́mọ yín bá lọ́ọ́ di púpọ̀ kàkà kẹ́ wá fà wọn mọ́ ọlọ́mọ alẹ́ káwọn náà sáyé kẹ́bẹ́ yìí náà ti ṣe ń gbáyé kó wá jẹ́ pé ẹ máa pa àwọn ọmọ ni ẹ máa lò wọ́n pa ẹni tọ́jú wọn wọn ò ní rí oúnjẹ tó dáa jẹ ọmọ ọmọ kú máa yín lọ́wọ́ àbí káàrí ọmọ sí ọmọ kẹ dáadáa rẹ̀ bàbá fẹ́ kú okú tẹ́lẹ̀ náà àfẹ́ ọ ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ dáwọ́. ولا تقتلوا أولادكم خشية إملاق أما سيقوم nítorí ìbẹ̀rù òṣì ọbọ̀ sábẹ́ rẹ̀ ẹni tó sẹ́yún dànù nítorí pé méjì táwọn bíi ti tó kódà ẹrú méjì kan ba àwọn àwọn ọmọ báwọn ṣe rú là kí ló tún sọ pé o ṣe o tún lóyún mi a òun òun lè gbà ọkọ aṣọ pé òun lè gbà ìjọba tó bá ti mọ pé o máa tọ́jú oyún yẹn wàá bí lọ́mọ wọn á lé ọ lọ fọ́ọ̀mù kanú méjèèjì. ولا تقتلوا أولادكم خشية إملاق تبقى في أولا فلا نجد náà bùkátà kọlọ ń tẹsẹ̀ máa sọ fún wa pé ẹ má ṣe púpọ̀ máa yín ṣùgbọ́n àwò láàánú àlè láàánú ọmọ wa bọ́lọ̀ ẹlẹ́dàá gbogbo wa ó ti ṣe láàánú lórí gbogbo wa àánú tó lọ ní lórí àwọn ọmọ wa ó tayọ àánú tí òbí lè ní lórí ọmọ rẹ̀ gbogbo oníkálukú wa lọ́mọ lọ́dọ̀ òbí rẹ̀ àánú ọlọ́run tó fi ṣe àwọn òfin tó ṣe lófin ló mú wa yè ló mú wa là ló mú wa máa bẹ tí o bá sí ìbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí púpọ̀ nínú àwọn òbí gbọ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ni ọba ti ṣe púpọ̀ ọmọ rẹ̀ tọmọ ọba ti di kọ́bọ̀rù kánà kọ́wálé ayé rí ó ti lọ àwọn òbí ni wọ́n pa á wala taqtulu awladakum khashyata imlaq eléyìí jẹ́ àpèjúwe àánú eléyìí tó ní ní orí wa eléyìí tó ju àánú tóbi lé ní lórí ọmọ rẹ lọ àpèjúwe yìí òun jẹ́ ti ntọ́kọ̀ fún wa láti ṣe sí àwọn ọmọ wa látàrí àánú rẹ ẹ wo àpèjúwe ntọ́kọ̀ aláṣẹkáṣe látàrí àánú rẹ fáwọn ọmọ wa ọlọ́run ẹlẹ́dàá ni yusikumullahu fi awladikum lidhakari mithlu hazzil unthayayn ọlọ́run ọba ń bá yín sọ àsọtẹ́lẹ̀ ó ń pa yín láti lórí àwọn ọmọ yín pé ńgbà tẹ ẹ bá kú ntí ó jẹ mímú ṣe lórí dúkìá tẹ ẹ bá fi sílẹ̀ ní pínpín fáwọn ọmọ yín òun náà ni pé àwọn ọmọkùnrin wọn máa gba irú òpin tí àwọn obìnrin méjì ọgbà lọmọkùnrin kọ̀ọ̀kan máa gbà eléyìí náà jẹ́ àpèjúwe àánú ọlọ́run eléyìí tó bí kó pa wá láṣẹ pẹ̀lú wípé báwo la máa pín dúkìá lórí àwọn ọmọ wa tá a pín ogún ní ìgbà tí èèyàn bá kú tó fa ayé lẹ̀ báwo la ṣe pín tó fi sílẹ̀ sáyé torí ẹ̀ láti mọ̀ pé ní ayé jàhìlíyà àwọn ọmọ ríràlè ni wọ́n máa ń ráre àwọn èèyàn tó bí ọmọkùnrin tó bí ọmọbìnrin wọ́n yìí fún àwọn ọmọbìnrin láǹfààní àti jogún àwọn òbí wọn nígbà táwọn òbí bá papòdà kódà àwọn ọmọbìnrin yẹn pípa ni wọ́n máa ń ṣekú pa wọn torí kóńkà ẹni tí wọ́n máa jẹun lábẹ́ wọn má bàa pọ̀ nítorí wọ́n ti ka àwọn obìnrin pé bíbẹ wọn àbùkù lásán ní fáwọn Ọlọ́run ni ẹ má ṣekú pa àwọn ọmọ yẹn atọkùnrin àtobìnrin gbogbo wọn lọmọ wọn wọn lọlẹtọ kan àjogún yín lẹ́yìn kú yín tẹ̀yìn bá síwájú wọn kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe jogún wọn tó bá yẹ pé àwọn náà bá síwájú yín kú tọ́ba wo ayọ̀ eléyìí tó wá ní Suratul Isra eléyìí tá n kà lọ́wọ́ yìí ọlọ́ni wala taqtulu awladakum khashyata imlaq ẹ gbọ́dọ̀ ṣekú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì wípé ó ṣeéṣe kó ṣe ọ̀tá yín táwọn ọmọ yín bá pọ̀ awọ ò ní kájú òlò omi lè máa pọ̀jọ ká lọ ẹ̀ní rí ní tó wù yín jẹ má ẹ̀ní rí ní tó wù yín lásọ wọ̀ má gbogbo nǹkan kò ní sẹ́nu rí fún yín má tọ́mọ bá ti pọ̀ ẹ wàá máa ṣe púpọ̀ àwọn ọmọ tó ń tipẹ́ ẹ̀ tí ẹ̀ tí ìbọ́ sínú òṣì òtí máa ṣe yín ẹ̀ sì wà nínú pé àṣírí yín bò àmọ́ gẹ́gẹ́ bí wípé ẹ̀yin ya plan future ẹ̀yin tẹ́ mẹkọ́nọ́mì wípé àwọn tó bá mẹkọ́nọ́mì yẹn wọ́n gbìyànjú láti rí pé àwọn ò bọ́ ha nítawọn ò ṣe táwọn fi kábàámọ̀ àwọn ò ṣe rọlá sí ọlọ́run ọba bá draft ẹ̀ kí lọ́ọ́ máa draft. ولا تقتلوا أولادكم خشية إملاق ọlọ́run ẹlẹ́dàá ní ẹ gbọ́dọ̀ ṣe kú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì kọ́mọ bá náwó gan yín tọ́mọ bá di pọ́pọ̀ lọ́dọ̀ yín ẹ̀rí nínú súra mi ọlọ́run ọba ẹlẹ́dàá nínú súratul An'am ó ní wala taqtulu awladakum min imlaq níbẹ̀ yẹn ó ní ẹ má ṣe kú pa àwọn ọmọ yín nítorí òṣì tẹ̀m̀bẹ́nú ẹ̀ nínú Al-An'am ẹ má ṣe kú pa àwọn nítorí pé ẹ bá jólóṣì ẹ bá jáláyìn nínú Al-Isra ẹ má ṣe kú pa àwọn nítorí òṣì tí ò tíì dé amẹ́ńbẹ́rù rẹ̀ ní ìgbà tó lọ́wọ́ bá ń sọ pípẹ́ ẹ má pa àwọn nítorí òṣì tí ò tíì dé tẹ̀m̀bẹ́rù rẹ̀. ó wá sọ pé nahnu narzuquhum àwa láàárọ̀ wọn lọ́rọ̀ àwọn dídé wọn bíbẹ wọn pẹ̀lú yín kò lè awa ṣìbá nítorí pé àwa láàárọ̀ àwọn lọ́rọ̀ wọ iyyakum àwa láàárọ̀ yín náà lọ́rọ̀ ẹnìkan ò dídẹ nìkan lọ́wọ́ ẹnìkan ò pé kẹ́nìkan má nì ṣùgbọ́n nínú Al-An'am ìmọ̀tọ́lọ̀ ní wala taqtulu awladakum min ẹ má ṣe kú pa àwọn ọmọ yín nítorí òṣì tẹ̀ ń bẹ́nu ọ wá sọ pé nahnu narzuqukum wa iyyahum àwọn aláàárọ̀ yín lọ́rọ̀ yín awa wá ní òṣì lọ́wọ́lọ́wọ́ báyìí wa iyyahum àwọn náà láti rọ àwọn ọmọ yín náà tí wọn ò ti yín titi tí yín ò lè titi ti wọn lọ́wọ́ nígbà tó yẹ pé àwọn òbí wà nínú ọlọ́run ti síwájú pé àwọn ẹ̀yìn òbí lọ́rọ̀ àwọn náà pàtàwọn òbí osi ní a àmọ́ wọ́n mọ̀ bá ti torí ìbẹ̀rù oṣù wọ́n ṣe púpọ̀ ọmọ wọn ọlọ́run láwọn ọmọ tí ń bọ̀ àwọn ọmọ tó ti wà àwa náà láàárọ̀ wọn lọ́rọ̀ bí wọ́n ti jẹ́ pẹ́yìn náà lára àwa náà láàárọ̀ yìí lọ́rọ̀ ṣe eléyìí àtàrùsìkì bàbá àti ìyá àtàrùsìkì ọmọ ọwọ́ gbogbo wa ẹ̀yà àwọn tọ́lọ̀ wọn bá nálé lórí ni wá kí wọ́n á ní ìwọ tọ́lọ̀ nálé lórí kẹ́ ẹ sọ pé ọ̀jẹ̀ yóò tó fi ṣekú pẹ̀lú mi sọlọ sọ pé ẹ jù níwájú òun sọlọ sọ pé ti ń bẹ́lẹ̀ ò lè kà tó fi wá ṣekú pọ̀ bá rẹ̀ wala taqtulu awladakum min imlaq ẹ̀ ti ṣekú pọ̀ àwọn ọmọ yín o nínú suratul an'am yẹn nínú sura yìí wala taqtulu awladakum khashyata imlaq ẹ má ṣẹ̀ṣẹ̀ púpọ̀ àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì ìgbà tí ọlọ́run ọba lè dá wa tó kọ̀ fún wa láti ṣẹ̀kú pa àwọn ọmọ wa nítorí ìbẹ̀rù òṣì eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀ láti ọlọ́run níbí tí ò sì kú pọ́nmá rẹ̀ nítorí ìbẹ̀rù òṣì onítàn ti tẹ̀lé tọ́lọ̀ ẹ̀san ńlá sì jẹ́ tiẹ̀ lọ́dọ̀ Allah Rabbul Alamin tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyamah nítorí bá ti takò eléyìí tọ́lọ̀ ṣe kú pọ́nmá rẹ̀ nítorí ìbẹ̀rù òṣì onítàn ti takò àṣẹ ọlọ́run ó sì lẹ́jẹ̀ yìí lọ́rùn wọn kọ́ ọ̀nà tó fi jàjàbọ́ nínú ọ̀ràn tó níwájú Allahu Rabbul Alamin tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn nínú ìkọ̀fúnni láti ṣekú pamọ́ ẹni àfihàn wà ń bẹ̀ tó hàn pípò ṣeéṣe táwọn èèyàn kárí nínú ẹni tí wọ́n máa ṣekú pamọ́ rẹ̀ àwọn náà ti rí irú rẹ̀ láyé tiwa lónìí ẹni tí wọ́n pé ó bímọ ó tún máa ma lọ sọmọ sódò kìí ṣe pé ó tún bí o lábẹ́ àbúradà zìnà lásán ẹlòmíì bíi fọ́kọ ni àmọ́ torí ìjà kan áwọ̀ kan wà láàrin àtọkọ ó ṣe bímọ tàbí mo bá lọ sọ sódò ẹni kó kú dànù ó sì pọ̀ ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ àbẹ́ni tí òun àtọkọ ń jà tí ọkọ wa ní lọ́dà bí ìgbà tí àwọn ọmọ ló jọ ológun tuntun lọ òun ló sì kọ́kọ́ mọ̀ ṣáájú kó tó mọ àwọn ọmọ wọn wàá fi dá ọ lójú wípé ọkọ ju ọmọ lọ ọkọ gba ọmọ lọ́wọ́ ìyàwó ni láti ilé pẹ̀tẹ́sì tó wà ọkọ sọ ọmọ mọ́lẹ̀ ni lọ́mọ bá kú wala taqtulu awladakum khashyata imlaq sòwò túmọ̀ sí pé a lè rí nínú àwọn èèyàn ẹni tí ó ṣe púpọ̀ máa rẹ̀ ǹjẹ́ tí ọlọ́run bá wá kọ̀ fún wa láti ṣe púpọ̀ àwọn ọmọ wa sọ́wọ́ tọ́ka ṣe púpọ̀ mẹ́lòmíì kò tọ́ka ṣe púpọ̀ mẹ́lòmíì náà anáwó lọ́mọ ẹlòmíì fi lè fa òṣì fún wa ó ṣeé ṣe kó jẹ́ kí wọ́n mọ́ mẹ́lòmíì wá gbọ́dọ̀ wa. Lo, bóyá ọmọ àbátan bóyá ọmọ àyè kan bóyá ọmọ mẹ̀lẹ́bí a máa wá wò pé láti jọ́tọ̀ mẹ́rin ti dé nìkan ti sẹ́nu rí a máa wò pé kóyà wọlé lọ́mọ yìí ká máa wá wá gbogbo ọ̀nà láti yanjú rẹ̀ ká máa wá gbogbo ọ̀nà láti pa ọmọ ọlọ́mọ sẹ́yìn mẹ́sàn-án kó pa ọmọ ọlọ́mọ o ọlọ́run bá sọ pé ẹ má pa ọmọ yín nítorí lọ́dọ̀ gbogbo èèyàn pátá ààyè tó máa tiẹ̀ máa ní lọ́dọ̀ rẹ̀ kí máa ga ju tọmọ ọlọ́mọ tí bá ń bẹ pẹ̀lú rẹ̀ lọ. sábà wá ti sọ pé má pa ọmọ rẹ̀ kò túmọ̀ sí pé o lè pa ọmọ ọlọ́mọ eléyìí nínú ìmọ̀ ṣẹ̀ríyà wọ́n pè ní tẹ̀m̀bíyì eléyìí ní tẹ̀m̀bíyì hàn bìl ẹ̀ẹ́lẹ̀. alẹ́ àdìnà ìtanijí ni fi ètò tóbi jù táwájú ká lè mọ̀ ètò òtò tí o bá ti tọkọ pa ọmọ rẹ kò kọ pa ọmọ ẹlòmíì náà wọn sọ pé khashyata imlaq nítorí ìbẹ̀rù eléyìí ò túmọ̀ sí pé nítorí ètò wa eléyìí tó wá nínú Suratul Isra yìí nìkan lọ́lọ́run ní kámẹ́tì torí rẹ̀ pa ọmọ àmọ́ tó bá pé torí nǹkan míì a lè pa ẹni tó bá gbọ́ yé bẹ́ẹ̀ ó dájú pé kò gbádùn ẹni tó bá gbọ́ yé bẹ́ẹ̀ ó dájú pé kò gbádùn yóò sọ pé ẹ ajẹ́ pé a lè ṣe nítorí nǹkan míì kó sáà má ti jẹ́ sí àbóṣítà ń bẹ̀rù eléyìí nínú ṣẹ̀ríà wọ́n máa ń sọ pé kharaja makhraj al-ghalib kharaja makhraj al-ghalib wa ma kharaja makhraj al-ghalib la mafhuma lahu ilé ìjáde ń jáde ìtọ́ wọ́pọ̀ jù fáwọn ẹni tí máa ń ṣekú pa ọmọ wọn kò náà lò sí àbí bẹ́ẹ̀ lò sí kò wá túmọ̀ sí pé ẹni tó bá ti torí nǹkan míì ṣekú pa ọmọ rẹ̀ ó ṣe ń tọ́ da o kò túmọ̀ sí kó ṣe ń tọ́ da ọ̀daràn burúkú nítorí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa níbí ó ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú pàkíyèsí wa sí ìtọ́wọ́ pọ̀ jù nínú tí máa fa ṣíṣe púpọ̀ mẹ́ni lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá a máa pọ̀ máa wà. sọ àti sọ pé ìkọ̀fúnni yìí ó jáde ń jáde èyí tó pọ̀ jù tí wọ́n á máa sì torí rẹ̀ mọ́ àwọn náà lòṣì àbí bẹ́ẹ̀ lòṣì eléyìí tí ò túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá wá pọmọ rẹ̀ nítorí nǹkan míì tí èso ṣì àbí bẹ́ẹ̀ lòṣì kò túmọ̀ sí pọ̀ kárí o kò dára lónà bí ẹni tó ṣe kú pọmọ rẹ̀ nítorí pé ó lóun fẹ́ fi kan nínú wa. òun fẹ́ fi ṣàgbóléyà láti fi dúpẹ́ fọlọ́ a'udhu billahi minash shaitani rajim àbẹ́ni tó ṣe púpọ̀ kan nínú àwọn ọmọ rẹ̀ nítorí pé ọmọ yẹn kò gbọ́rọ̀ kì í ṣe pé òun bẹ̀rù òṣì àbóṣì kan dùn láàmú àmọ́ ọmọ yẹn gbọ́rọ̀ so kàkà kó sì pa òun kóun tètè pa á sọ pọ̀ dáa àbẹ́ni tó ṣe púpọ̀ ọmọ rẹ̀ nítorí pé ọmọ yẹn ó ti gbajúmọ̀ jù gbogbo èèyàn ní tìtorí rẹ̀ wálé àwọn òun sì fẹ́ díyàn ọ̀kẹ́ pípa lọ́wọ́ kan orí bíbẹ́ tó ń lo oògùn orí fífọ́ ni. wala taqtulu awladakum. خشية إملاق أسوق خرج مخرج الغالب خرج مخرج الغالب وفي شريعة من أصول الفقه أسر ما خرج مخرج الغالب لا مفهوم له يعني كنت معايا إن جاء يقول سكوك سبب سببي هو اللي جاء إن يعني جاء أمي سكوك جاء يقول أمي níbi ọmọ yẹn dákúdájì ni fòníkùfọ̀láǹdé ni so kété pa àlówó tá a lè máa ná lé lórí ṣùgbọ́n àyèjẹ́ káwa náà lè kọjú mọ́ nǹkan míì nínú ìgbésí ayé yẹn iná la fẹ́ tìtorí rẹ̀ pa kí kálukú bá ní gun lábẹ́rẹ́ oró kó dànù. ولا تقتلوا أولادكم من إملاق ولا تقتلوا أولادكم خشية إملاق أتكني أتكجي أبونا واي ẹ gbọ́dọ̀ ṣekú pa ọmọ yín ẹ gbọ́dọ̀ ṣekú pa àwọn ọmọ yín min imlaq nítorí òṣì tẹ́ ẹ bá wà nú ẹ̀ ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yín bákan náà khashiyata imlaq nítorí ìbẹ̀rù òṣì tẹ́ ń wò kó lè dé kó sọ̀kalẹ̀ bàbí tí a gbolé yín nítorí ọmọ bá pọ̀ ẹ gbọ́dọ̀ dáwọ. àwòlẹ́ àjẹkùn fífi àwọn ọmọ tì إضافة الأولاد إلى الآباء المخاطبين fífi àwọn ọmọ tì sáwọn bàbá tọ́lọ́ wọn bá ń bá sọ̀rọ̀ ó ń fi hàn wá wípé tọ̀ǹtì pé oníkálukú kìí fẹ́ kí aburú kò sí ọmọ òun léyìí tọ́pọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá bàbá kọ̀ọ̀kan wà tó yẹ pé àwọn dájú bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á rí nínú àwọn bàbá bàbá tí ọmọ apọ̀ ọmọ wọn àwòlá àdàkùn àwọn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn ọmọ ọ̀rọ̀run bí náà ọmọ ọlọ́jà bọ́ bàbá gan fúnra ara rẹ̀ lóòótọ́ kò lóyún lóòótọ́ ara ara rẹ̀ kọ́ lọ́mọ ti jáde látàrí oyún lóòótọ́ nǹkan ní fọ́ọ̀mù ọlọ́yàn àmọ́ tí wàhálà tó náà ṣe fọ́ọ̀mù tó doyún séré ni èsèré o èsèré ambọ̀sibọ́sì ya wàhálà tó ṣe fọ́ọ̀mù tó doyún kóyún tó dọ́mọ fọ́ọ̀mù tó jẹ́ bíbí fọ́ọ̀mù tó jẹ́ ń tà fún lọ́yàn fọ́ọ̀mù tó yé séré ni àmì eléyìí wà lẹ́nìkan wà lọ sí pupa nítorí sí pé a ní sáláìlì nínú àwọn òbí àwọn tó ti dájú bàjẹ́ àwọn tó ti dájú bàjẹ́ wala taqtulu awladakum khashyata imlaq ẹ má tètè kú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì. ولا تقتلوا أولادكم من إملاق ẹ má ti kú pa àwọn ọmọ yín torí òṣìṣẹ́ wà nù ẹ ẹ má pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí nítorí òṣìṣẹ́ wà nù ẹ àbí òṣìṣẹ́ ń fojú sùn kó ṣe é ṣe kó sọ̀kalẹ̀ tí wọ́n mà ẹni tí ò máa tó pa má tọ́fẹ́ ti torí rẹ̀ máa pọ́ má ẹlòmíì ò dààmú láti gbé ọmọ lọ fẹ́ni tí wọ́n bá gun lọ́sẹ̀ tí ó kú mọ́sẹ̀ tí wọ́n máa fi wẹ̀ nítorí kówó lè bàdé àwọn olórí ibú wípé àwọn ò lo ọmọ náà gẹ́gẹ́ bí èròjà àti powó wa wala taqtulu awladakum min imlaq ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yẹn torí òṣù gẹ́gẹ́ bí wọ́n ṣe máa da aláṣà fún àwọn èèyàn míì ṣe máa rí pé àwọn ò lówó torí pé àwọn ti kà kún kówó náà nìkan náà lóríire ìyàwó àtọkọ wa jura wọn lóru ó lè jẹ́ pọ́kọlọ́ kọ́kọ́ jí ó jíyàwó òun náà ní ti ń dàárò tẹ́lẹ̀ pétọ̀ òun fẹ́ káwọn wá nǹkan kan ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn yìí o ọ̀rọ̀ ayé àwọn yìí o ayé yìí náà sáni kí ni wípé torí ìyá yìí ti pọ̀ jù báwọn bá ibi tó ń lọ wọn ní káwọn wọ ọmọ wa ọmọ àwọn táwọn sì bí wọn ní káwọn mú wa kí ni wọn lọ sí yọ lọ jíṣẹ́ fún wọn fọ́sẹ̀ yọ padà wálé ni àbí báwo pé à wọ́n lò ní wọ́n lò báwo láì tó tẹ̀ wẹ̀ yẹnni pé wọ́n pa ọma onígbà táwọn ti ní mẹ́rin táwọn bá fi kan lẹ̀ títà wọn fi dá ṣùgbọ́n àwọn máa túgbèsè ayé àwọn ti àtọ́kọ àtìyàwó àwọn ti tún tọmọ náà ṣe àwọn ọmọ mẹ́ta tó kù la ilaha illallah wọn ní irú rẹ̀ wọ́pọ̀ bàjẹ́ ní nàìjíríà wa ń bì lápò àjùlọ láàrin àwọn ẹ̀yà yorùbá wa yìí wọn làwọn kan wà tí màá ṣe bẹ́ẹ̀ tó dájú ni kò dára ní o ẹ sì mà dájú pọ́ làwọn bó gbẹ̀yìn dìde ń jọ gbẹ̀ndà òkè àmọ́ ẹ mọ̀ yín pé ẹ rojọ́ níwájú ọba rínúròde ọba tó ti pé nǹkan kan kì í pamọ́ sí ẹ má ṣe kúkọ àwọn ọmọ yìí ìwọ náà tó gbégbá lọ́mọ lórí min imlaq látàrí oṣù tí ń ṣe ọ àbí khashiyata imlaq nítorí oṣù tó ń bẹ̀rù wọn á gbégbá lọ́mọ ọlọ́mọ lórí wọn ń kó kọrin owó ولا تقتلوا أولادكم خشية إملاق أولادكم تغليبا نسق أولادكم قبل أن تقول يوصيكم الله في أولادكم أولاد جمع ولد والولد ومن تقع في الذكر تشبه به wọ́n pè ní awladakum tagliban yẹn kí wọ́n fọkùnrin wọ́n fún ní wọ́n fún ní àjùlọ wọ́n fún ní àjùlọ wọ́n fi pípé rẹ̀ wọ́n fún pípé rẹ̀ lájùlọ lórí pípé tóbìnrin lórí àwọn sọ pé wala taqtulu awladakum gbèsè pé ẹ má pa àwọn ọmọkùnrin yín ẹ má pa àwọn obìnrin lá ẹ má pa àwọn ọmọ yín àwọn ọmọ tẹ bí nítorí pé alwiladatu mutahaqqiqatun fid-dhukuri wal-inath bíbí ìmọ̀ ṣẹ lórí ọkùnrin àti obìnrin bíbí lẹ bí àwọn méjèèjì àwọn ọmọ tẹ bí ẹ gbọ́dọ̀ ṣe kú pa wọn káti ẹ pé ọmọ tí wọ́n bí ọjọ́ kóńdá mushkil kàkàsá kọ́ kàkàsá bóni ó lábẹ́ ọkùnrin ó lábẹ́ obìnrin ọ̀ gbọ́dọ̀ tó ṣe nítorí pé ẹni tó bí lò náà ọlọ́ni nahnu narzuquhum wa iyyakum àwa láàárọ̀ wọn lọ́rọ̀ àwa náà láti rọ ẹ̀yìn lọ́rọ̀ torí ẹ̀ kí alẹ́ fẹ́ pa wọn sí arizikì ọmọ òsí lọ́wọ́ òbí arizikì òbí kan òsí lọ́wọ́ ọmọ lódodo owó lè sọ owó òbí bọ́ sọ́wọ́ ọmọ òbí lè náwó lọ́mọ lórí owó lè tọwọ́ ọmọ kọ́bọ́ sọ́wọ́ òbí ọmọ lè náwó lóbí lórí ṣùgbọ́n nìkan ò gbowó ẹnìkejì nínú wa ìsọ̀lọ̀ ń kọ pé ṣe tiẹ̀ lọ́wọ́ ẹnìkejì lọ́gbà nítorí wọn bá ti kọ àkọ́mọ́ àkọ́mọ́ pé wọ́n ló ní ńlọ́bọ́sí ọlọ́wọ́ lápò ẹlòmíì ọmọ kan kò sí tó yẹ pé dídé tiẹ̀ ní padà sọ òbí dẹni tó sì ta òun náà wá pẹ̀lú àrùsìkì ti ẹni torí pé náà kọ́lẹ̀ kan ti kọ́ ṣáájú kọ́lọ̀ wọn bá kó tó dá sẹ́wọ̀n àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún àádọ́ta ẹgbẹ̀rún ọdún ọlọ́run ti kọ́ kí láàrúsìkì kálukú wa ọlọ́run bá tún ní kó tó wá kọ́ ọ́ ní ìgbà tó ọmọ kóṣù mẹ́rin nínú ìyá rẹ̀ wọ́n ti kó àrísìkì rẹ̀ àrísìkì tó ọmọ òní wọ́n ti kọ́ ẹ̀yin ò rí àpèjúwe ọmọ tí ó ṣe é pé kí wọ́n tó bí ni bàbá rẹ̀ ti kú àbí wọ́n ti bí tán ní kpolóró ni bàbá kú ìyá náà bí kọtọ́jọ́ kòtóṣù kọtọ́dún nìyá kú ọlọ́wọ́n akadàrá pẹ̀lú ọmọ yìí ọ̀jẹ̀ olówó ńlá ṣé ikú bàbá àtìyá rẹ̀ wá ní kọ́ má jẹ́ olówó ni ikú bàbá àtìyá rẹ̀ ní kọ́ má jẹ́ ọlọ́lá ni bàbá yìí kò tí ẹ fi ìsáná sílẹ̀ kó fi koronfo sáná lẹ̀ gan tó ọmọ lè jogún ìyá kò tí ẹ rábọ́ tó fi ta sílẹ̀ tó ọmọ lè jogún ike lásán wọn fi jẹun gbogbo kèyí náà pòórá ń gba àwọn kú kò pé kọ́ ọmọ wọn lálùú torí pé kádàrá kálukú òun náà ní ba àyíká níbo bàbá ànábì wa níbo nìyá ànábì sallallahu alaihi wasallam wa sọlọ ẹlẹ́dàá wa tó fi ṣe ànábì sallallahu alaihi wasallam lásìwájú fún gbogbo ọmọ ànábì Adam ìyànjú kí ni bàbá àtìyá rẹ̀ gbà fún tó fi dì bẹ́ẹ̀ àpọ́nlé nìyá ká àìjẹ́ bẹ́ẹ̀ kò sí ìyá kan níkà tí lóko dára jẹ eléyìí fi hàn wá pé báwọn pé bàbá mi bàbá mi màmá mi màmá mi ọ̀n yọ̀ ni ọ̀n yọ̀ lásán ni àìmọye tó ní bàbá tó ní màmá tó pé ní ìyá burúkú náà lọ́wọ́ àìmọye ní bàbá níyà tó sì jẹ́ pé àwọn ni wọ́n là torí de eléyìí eléyìí fi hàn wá pé ọlọ́wọ́n ba ló ń rọ kálukú lọ́rọ̀ tí bá yìí náà la ọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ tọ́lọ́ fi rọ lọ́rọ̀ ju bàbá àtìyá rẹ lọ́wọ́ ayé yìí náà la wà tó wọ bàbá àti màmá tí wọ́n ń pè lólówó rí tó fi di chẹ́ǹjì lẹ́gbẹ̀ẹ́ owó ọmọ wọn Bàbá yìí náà kọ́ ni ayé tá a wà yìí náà ni yìí náà ló ti jẹ́ pé ọmọ ńgbà tí ọlọ́run fún lówó tán bàbá rẹ̀ láyé ìgbà tí wọ́n táwọn ń jó lówó bàbá ń kọ́lé ká níbi ẹ̀yẹ. àwọn ọmọ tí wọ́n padà gbé bàbá rẹ̀ kó náà àwọn ilé tó lò ń kọ́ rẹ̀ gẹ́gẹ́ wọ́n á padà gbé síbi kan kó kọ́ máa gbé bíi palace níbí kò dàbí àwọn ilé táyì ń kọ́ ń gbà wọn bàbá náà sì lè jiyàn. a ẹ̀yin ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá ni jẹ́pọ̀ ọmọ tí wọ́n bí ọmọ wọn tí wọ́n bí kọ́dọ̀ ò lè jábì káyìn wọn tó ẹ pé ọmọ yóò ní jẹ́wọ́ ọmọ yóò dẹ̀yìn lẹ́nu àwọn bàbá àtìyá rẹ̀ mo ní kí n wá wò yín ni a. Ah ẹni kẹ wá wò jáde ọmọ wọn nìyẹn mo ní kí n wá wò yìí ni mo ti bẹ́ẹ̀ ti jáde ní ọlọ́ owó sọ ọmọ di bàbá wọ́n wá sọ bàbá dọ́mọ torí ẹ gbogbo ẹnu lé ayé náà la ṣe rí arizikì rẹ wò lọmọ àgbà arizikì wò lọmọ dínà fún ọ ọjọ́ bí njẹ́ òsì ọrụ rẹ̀ wọ́n afẹ́ máa ṣe dájọ́ kí nahnu àwọn ọmọ lọrọ náà lọrọ ọpọlọpọ wọn tètè gbà ọmọ ti ní owó ju àwọn lọ bá yẹ àwọn ọmọ àwọ̀ wípé gbogbo ńkó tó bá ní rẹ lẹ́gbẹ̀ẹ́ owó wa tó wọn náà ní ìdìbò àwọn abóbi rẹ jà ń nítorí pé owó tí wọ́n gbà táwọn lówó ó ní nǹkan tá ń pè lówó ń gbà ní ìsìn ó ní tá ń pè lówó tó wà nínú fámìlì wa yìí. tó wù yín pé kí lọ hajj lọ́dún yìí èèyàn ogún èèyàn ah. ogún àpọ̀ ṣé wọ́n fún ọ ní sáǹtì rẹ̀ ní àbíbáwò yorùbá lẹ́wọ̀ wẹ̀rú chance láti mú èèyàn twenty wá pé wọ́n mú ọ lọ lọ́fẹ̀ẹ́ èèyàn sáà ti bá ń kó pé èèyàn ogún gbọ́ àwọn kọ́ so láàrin ọ̀sẹ̀ kejì wọ́n bá ti sọ fún ọ pé àti bá wọn sanwó hajj gbogbo wọn lọ hajj lọ́dún yìí wọ́n wá ní owó hajj èèyàn kọ̀ọ̀kan one point three ok one point three times twenty ó ti di twenty six million twenty six million bàbá tí o sì ti gbà pọ́nmọ́ sí ìlówó gbogbo owó bàbá six point two ni six point two million bàbá ọba ni amantu billah yẹn ni pé tí orogún yẹn ni tó bá tu yẹn ni lọ kápẹ́ mami kò léwọ̀ ẹ̀nà torí ẹ̀ ebi àwọn ọmọ tẹ fẹ́ máa pa náà nù torí pé wọ́n wàá máa jẹ oúnjẹ yín wọ́n máa jẹ yín lọ́kà àbí ẹ̀kọ́ àbí kí ni Yorùbá ń jẹ náà àbí ẹ bó jẹ lárúbá náà kí làwọn náà ń jẹ ráì ẹ dẹ́bí abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ làwọn arúgbó akẹ́sí wà nìkan kótókótó bí àwọn tó wà Morocco àwọn tó wà Algeria àwọn tó wà Libya kótókótó ṣé nǹkan tó ọmọ bẹ́ẹ̀ á jẹ náà ẹ bọ́mọ bá dé ní onídékẹ́ ẹ̀rí pọ̀nmọ́ jẹ má pọ̀nmọ́ bá akramakumullah torí ẹ̀ ọlọ́ọ̀ni àwa láàárọ̀ àwọn ọmọ yín lọ́rọ̀ àwa náà láàárọ̀ yín lọ́rọ̀ arzikì ọmọ kan kò sí lọ́wọ́ mi ẹ wo ní ìsìlá pẹ̀lú àwọn òbí mi táwọn ọmọ bá ti dìde wọ́n mọ̀ kọ́ wọn ní iṣẹ́ táwọn ń ṣe àwọn ọmọ bó bá rí káràkátà ni ọmọ ọmọ bá wọn lọ ìdí káràkátà wọn bó bá rí pé wọ́n máa lọ rajà wá ni láti lú mi bá ti di kó náà ń dàgbà dáadáa wọ́n máa mú lọ kó ríbi táwọn ti ń rajà kó mọ báwọn ti ń rà kó làwọn ti máa kó kọ́kọ́ ńgbà táwọn bá rà tán gbogbo eléyìí wọ́n máa fi kọ́ ma àtọ́mọ bá dàgbà débi kan bàbá òrò pé tọ́ nítorí kí jẹ́ tọmọ tí bàbá kọ́ mọ́ làálàá àwọn fẹ́ da lóko wò àwọn fẹ́ fún lówó tiẹ̀ náà náà fi lọ dá dúró bàbá wọn bá tiraka wọn kó two million wọn kò fọmà kọjá wọn sì lọ rà wá ní ti two million wọn kò fún un náà kò sígbà ń tà á lọ ọlọ́run bọ́ mọ balùbáríkà títí ẹ̀ balùbáríkà yìí wá bu àyà ó ju ti bàbá lọ ọmọ ọ̀tọ́jọ́ òtòṣù owó rẹ̀ wọ two hundred million wàláhì ó ti pé gbogbo ọjà òsì ẹni tó lè bá gbàgbàgbàgbà owó ikú àyà bí bàbá ṣe ń fún lówó yẹn lọ́nà fún àlùbáríkà jù akramakumullah bàbá náà tún padà dẹni tí wọ́n á ń gba ọjà tà lọ́dọ̀ rẹ̀ ọmọ tó padà dẹni tí ń fún bàbá ní owó tabua wọn fi kún pa àwọn ìgbà tí wọn náà ti lè rú gọgọ òun tún fún bàbá twenty million ọlọ tantinu tantẹni tí bàbá fún nítorí di eléyìí alùpùpù kálukú ọba dènì ẹ má fojú di ọmọ kankan o ẹ sì má sọ òdì ọ̀rọ̀ sọmọ kankan ẹ ìwọ òkúkú wúlò kàn náwó lé ọ mi àgbà àbà kálukú pẹ̀lú kádàrà rẹ̀ nítorí wọn náà tó di tó di owó ìtàn tiẹ̀ náà pẹ̀lú bàbá rẹ̀ nítorí wọn náà tó di tó di nítorí wọn náà tó di pọ̀ tẹ́wọ́ sí bàbá rẹ̀ mọ́. tòótọ́lọ́ ń bá ṣe tẹ́tí ọ̀bà sínà fún yà àárín ká ká sẹ́jú nì ká ká yájú ọlọ́wọ́n bó gbé yàn ga èèyàn di tí ọ̀jẹ́ lánàá ọba kúkọ́ máa lò. nahnu narzuquhum wa iyyakum alárọ̀ wọn lọ́rọ̀ alárọ̀ ala lọ́rọ̀ ẹ̀yẹ wo láyé lónìí gbogbo ẹni tó bá ń pè lólówó ẹ wá sẹ́yìn kẹ́ láì máa ṣe tàbítàbí láì máa ṣe àríyànjiyàn kan tí ò ní láárí wa torí àgbọ̀ kọ àwọn òbí o àti ẹ̀gbúrò àwọn òbí o òun gángan òun ló mú wa mọ́ta lóbì òun ló mú wa mọ́ta lóbì tẹ̀lé yìí lọ́ni ẹnìna qatlahum kana qita'an kabira dájú ṣíṣe púpọ̀ àwọn ọmọ yín tẹ ẹ fẹ́ máa pa nítorí ìbẹ̀rù òṣì ṣíṣe kú pa wọ́n àṣìṣe ńlá ni o àṣìṣe ńlá ni lágbọ́n ọlọ́run torí pé ẹ gba ìdájọ́ ọpẹ́ ṣe kú pààyàn ẹnikẹ́ni tó bá ṣe kú pààyàn dáràn lọ́ràn ńlá ìgbàjẹ́ tó ṣe kú pààyàn ẹni tẹ́ ẹ ṣe kú pa kìí yín ọmọ yín tó ni ó túmọ̀ sí pé ọ̀daràn tó dájú burúkú. òǹlẹ́yìn inna qatlahum kana khata'an kabira àṣìṣe ńlá ni ọmọ tí ò ní jẹ yín ọmọ tí ò ní mú yín lówó ọmọ tí ò ní ká yín lọ́wọ́ dè kíkà ẹ má ní ti yín ọmọ tó yẹ pé bíbẹ tiẹ̀ ò dí ti yín lọ́nà àbùrọ̀ wá tì ò lọ́nà láti sáyé àṣìṣe ńlá ni dábàá pé ọwọ́ tí ń kì í bọnú abọ́ kò ní jẹ́ kọ́wọ́ mi ó tó ń jẹ bóun náà bá lòun ó bá mi jẹ́ kò ní jẹ́ ń yó dáadáa kò rí bẹ́ẹ̀ kí wọ́n lọ fẹ́ ṣe púpọ̀ ọmọ ọlọ́mọ sí. orí ẹ̀ ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní qultu ya Rasulallah ayyu dhanbi a'zam qala an taj'ala lillahi niddan. وهو خلقك قلت ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قلت ثم أي قال أن تزني بحليلة جارك النبي صلى الله عليه وسلم إن حديثه ليس الإمام البخاري الإمام مسلم وأبي دادي ibn Mas'ud radiyallahu anhu ó bí anábì léèrè ó ní ayyu dhanbi a'zam ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ tó tóbi jù sẹ́mi ẹ̀ màkà ibn Mas'ud náà ló ṣe béèrè ká wípé ayyu al-a'mali ahabbu ila Allah èwo nínú àwọn ẹ̀ṣẹ̀ lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù níbi wọ́n ń ṣe béèrè nípa ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ tó tóbi jù tó wọ́n ń ṣe béèrè nípa ntọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù káwọn ó lè bá a ṣe wọ́n wá ń ṣe béèrè nípa ẹ̀ṣẹ̀ eléyìí tó tóbi jù wọ́n lè bá a dínà sí. Ànábì sallallahu alaihi wasallam dá àwọn ní an taj'ala lillahi niddan wa huwa khalaqak. ó náà ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ó náà ní kó fẹ́ nìkan ṣe gbéra fọ́lọ́ kó fẹ́ nìkan ṣòro fún fọ́lọ́ ní ìgbà tó ṣe pé Ọlọ́run nìkan dá ọ kìí ẹ̀ṣẹ̀ tó tóbi jù wa huwa khalaqa eléyìí wọ́n ń pè ní jumlatun haliyya ní ìgbà tó ti kọ́ lọ́n náà ló sì dọ́ kìí sẹlòmíì á ẹ̀ṣẹ̀ tó tó léyìí kò sí wọ́n á gbé ẹ̀tọ́ Allah ọlọ́gbé ti ṣe Allah ní ìwọ tó ti mà ìfẹ́lómi tó a tó ṣe Allah ọ̀kọ́lọ́dọ́. قلت ثم أي وليه لو تقنع عن النبي صلى الله عليه وسلم وهي أن تقتل ولدك خشية أن يطعم معك قلت كوكو ماراني تريد kọ́mọ́ bá a máa pẹ̀lú rẹ jẹun kọ́mọ́ bá a máa pẹ̀lú rẹ jẹun ẹni kọ́mọ́ bá a máa kọ́ ló ń jẹ mi ó ṣe kú kọ́mọ́ rẹ kọ́mọ́ bá a máa kọ́ ló ń jẹ mi kò sí èbútọ́ fẹ́ bú ọmọ àfi tí èbá sòbí nìwọ gbogbo èbútọ́ bá bú ọmọ ara rẹ ló ń bú àwọn ti kó lóúnjẹ jù ọ̀kadù àbàkàdù abólóúnjẹ kú jẹ́ńkókú alájẹ ìbọ́kọ̀ ara rẹ lọ bá wù torí wọn náà bó ti rí nu gbà kékeré rẹ àbọ̀ máa lè lónìí ìbọn ọmọ ọkọ ni àìwọ gbogbo táǹpù orí rẹ lọ wà ìwọ náà ti jẹ́ńkókú. wọ́n lọ alájẹ ẹ̀gbọ́kọ̀ wọ́n ní bàkáàdù wọ́n lọ alájẹ ẹranko alájẹ ríire hẹ́n torí ẹ̀ ọmọ jẹun darí ọmọ jẹun ṣẹbi inú àwọn ọmọ jẹ bíi náà náà láti rẹ nìkan tó ń jẹun para rẹ sí alọ́run náà bọ́ọ̀ bá jẹun ọ̀jẹ̀ gbà ó sì tún máa kú ọmọ agbólóúnjẹ kú gbà mí tó gbogbo àwọn fọ́tò kó o ti rí náà lọ́lọ́ yọ ọkọ lóríṣiríṣi torí ẹjọ́ ọmọ náà jẹ tiẹ̀ o náà mọ̀ jẹ tiẹ̀ hmm, jẹ bó ti jẹ wọ́n kàn máa jẹ kó oúnjẹ fọ́ lórí wọ́n yẹ kókò ní máa kankan tí oúnjẹ lọ ẹ máa pàkíyèsí rẹ̀ tó ráyè ti yí padà ìsàyè ká jẹun ká jẹun lásán kó mu ọ̀rá máa lọ yìnbọn àjí pé tó ọmọ ojútó nǹkan tí wọn náà fi ṣe yàn tó fi lè dá dúró ah, ọmọ ẹsẹ títí bàbá rẹ ò ní pariwo bọ ìjọ kan wọn náà dá dúró náà tó fi wá ya ìṣègbèrè tó ẹ̀kẹ́ni ẹ̀kẹ́ni báńkì wà nígbà bá jẹ gbogbo ẹ̀sán ibi tí ẹnìkan ní kúkú àdàdà tó ẹlẹ́gẹ̀ta Ibn Mas'ud ní kí ló tún kàn anabi sallallahu alaihi wasallam ní antazniya fi halila tijari kọba ìyàwó alábàágbé rẹ ìyàwó rẹ lọ́jọ́ tọ́ rẹ kọ́ wa bá ṣe zina ẹsẹ̀ lánàá gbogbo zina ló burú já ṣùgbọ́n wọ́n ní zina kọ́ báyàwó alábàágbé rẹ kọ́ bá lò ó burú lẹ́sẹ̀ ju zina mi kọ́ lọ́ọ́ ẹlẹ́dàá kọ́ sàánù. ìwà náà bì sọ bẹ́ẹ̀ nítorí pé àwọn alábàágbé yìí oríṣiríṣi atrocity náà ló máa ń ṣẹlẹ̀ oríṣiríṣi atrocity ló máa ń ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ìwọ lólójú kò mọ̀ lọ yóò máa wá ìyàwó alábàágbé rẹ pẹ̀lú ìdènà irú ẹ̀ ló jẹ́ pé sí ọ̀nà àbáyọ kankan tó da tó kéèyàn tẹ̀lé òfin ọlọ. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما كما تريدون أن تقوا جلباب المرأة حجاب المرأة أصوبني tọ́lọ̀ ní kí wọ́n máa wọ̀ tí wọ́n bá jáde kọjá sọ gbàgbẹ̀rẹ̀ tó torí wá sísàlẹ̀ tí wọ́n bo gbogbo ara wọn pátá korongodo tó bá ti rẹ́nìkan ti ń takò àbí tẹ̀ ń ṣe fanfà lórí ẹ̀ ẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ pé onídìgbẹ́ yọra yín lẹ́nu fáwọn eléyẹn àwọn náà làwọn ẹni tí àmójú ń bẹ lọ́kàn wọn wọ́n nífẹ̀ẹ́ sí zìnà kò sì wù wọ́n kọ́nà àti máa rí zìnà ṣe kó dí máa wọn ó sì wù wọ́n kíkíkí ọ̀nà zìnà sílẹ̀ fáwọn àti fẹ́lómi torí ẹ̀ ẹ ti ti mà kíkí bàbá tẹ̀ wá kúndùn zìnà tí zìnà ti ba ayé rẹ̀ jẹ́ tó yọ lórí ibú ntọ́dájú ni pé tí gbogbo obìnrin tó bá múra ní tẹ̀sán sọ pé kí wọ́n máa múra nítorí dájú onáà ní pé zina yóò kọ́ sá lọ lọ́nyì rẹ̀ kò ní wọ̀ nítorí pé àwọn kankan làwọn zina rí tí zina fi ń wù wọn náà máa ń gbọ́ tí zina fi máa wù wọn torí ẹ̀ àwọn ẹni tí máa tako ìmúra tẹ́sí Islam ní kóbìnrin ó múra àwọn ẹni tí máa wò pé ìmúra wá ní Islam wá mú wá ní Islam ga jù múra lọ àkẹ́sẹ̀kẹ́ni nígbà tó kó wọ́n fẹ́ ṣe zina kò sì ná ọ ní kankan kíyàwó rẹ náà máa ṣe sí náà nígbà tó yẹ pé bọ́kọ ti ṣe rí níyàwó náà rí irú rọ̀ǹbọ̀rùn kọjá lọ́dọ̀ tiẹ̀ kíyàwó rẹ kó ti lé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ó ti ṣe wá burú kó jẹ́ pé wọ́n lè tí wọn náà máa bà lé ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò lọ́dọ̀ ẹlòmíì a'udhu billah torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe lé wọ̀ kéèyàn ṣe zina nínú zina tó wá burú jù ó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé rẹ̀ ìgbà míì ọkùnrin ní ọmọ wa ìgbà míì obìnrin ní ọmọ wa wọn pẹ̀lú zina náà oní ọmọ wa zina yọọ ma ṣe yọtọlú yọtọlú ni yọọ ma tójú bọlé ó lé ẹni mo ní kí wọ́n kí wọ́n á kí yín níta ẹ̀yin lẹ́sẹ̀ lẹ́gbàlẹ́ bíbá ẹ̀ à àwa ni lébọ̀ yìí ẹ̀ so àwọn madam kọ́ madam báwo madam ò tí ì tẹ́ntẹ́ ò ń sì wà nílùú wa náà pé à à ó máa gbòyìn díẹ̀ kí wọ́n á tó dé o kí ni ń gbò kí ni ń gbò ha subhanallah so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọ́n á gbé à sẹ́ẹ̀bà dẹ̀ máìlì la lè máa ṣe àwọn ìrànlọ́wọ́ fún yín bí pàápàá jùlọ Ramadan la wà yí báyìí so a máa gbóúnjẹ sínú a máa gbóúnjẹ sàrí wa ah, gbà ah it's a very great of you ah you are so pretty you are so kini pretty ti jẹ́ lẹ́nu tiẹ̀ náà bàbá ọ̀daràn so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọ́n bá di pé mo ẹlẹ́dẹ̀ ń wọgbà ìbàjẹ́ ọba di nǹkan tí ń sọ̀kalẹ̀ tí ń ṣẹlẹ̀ a'udhu billahi minash shaitani rajim a ní àwọn zina wọ́n tún ní àwọn àṣà oríṣiríṣi tá a máa dá wípé tí ìwọ máa zina tílé bá dá ṣe eléyìí tún bẹnu tẹminọ́lọ́jì pípé <laughs> mùsùlá kẹmẹ eléyìí nínú mùsùlá hà <laughs> èwo ni ìdílé tílé bá dá wọ́n á ní tí obìnrin máa ń bẹ ní ilé tó kan lé ẹni tó ń ṣe zina o tòtó sì fẹ́ bá ṣe zina tó yọ asọ́kù sínú léwu láti mà bọ́ọ̀lù nìkan ló kú nulẹ̀ àbáwọn yẹn pọ̀ nulẹ̀ lọ́wọ́ àti wàá sọ́kù tó gbọ́ ìjọ oríṣiríṣi ta ló lórí ibùdó pàtàkì láti ṣẹ̀ṣẹ̀ wọ́n ti ṣẹ́kù wọn ò tí ì tù ká tán àbẹ́tọ́ bá sọ obìnrin náà sì wà notice tọ́tọ́ tí ọ̀gbọ́n fẹ́ lómi ojú wọ́n ní kọ́nà kó ṣe pé àkàbà ni ọba lò yóò gun àkàbà tí ó fi bọ́ létè àti kèso lè nìkan ní máa ń gun àkàbà láti lọ fọ́ lóní òun ó gun àkàbà tó bá gun aga yẹn ọ̀bọ̀ tí lóní lé torí kó lè lọ sí ìdènà olórí ìbí wọ́n ní ìdènà tí lè bá dànù gbogbo oríṣiríṣi tẹ̀mí làwọn ọ̀daràn máa anabi sallallahu alaihi wasallam ó nínú ẹ̀ṣẹ̀ tó tún ga tó tún kẹta náà ní kò ṣe zina pẹ̀lú ìyàwó alábàgbé rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ẹlẹ́dàá ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ ṣe wọ́n sọ pé ọ̀nà tó lọ ń gbà kọ zina yìí ọ̀nà ni abẹ̀lẹ́kù fi náà ọ̀nà lọ́nà tó dópin jù lọ́nà tí èèyàn sì lè kọ̀ nǹkan fún yà má sùn má kéésì má ṣe má sùn má rọ kéésì má parọ́ má sùn mọ́ lè jíjà kéésì má jalè má sùn mọ́ tí mo mú. kìí ma má mutí nítorí sábà ní suma otu má sùn má ó túmọ̀ sí pé o tiẹ̀ gbọ́dọ̀ tọ̀wọ̀ o gbọ́dọ̀ pé mo kàn ní kí n ọ gbọ́dọ̀ sùn má zina ẹ gbọ́dọ̀ sùn má zina ẹ̀yin ọkùnrin wala zina ẹ gbọ́dọ̀ zina ẹ̀yin obìnrin nítorí bọ́kùnrin zina bó ṣe lè súnmọ́ zina lóbìnrin lè súnmọ́ zina wala taqrabu zina ẹ má súnmọ́ ẹ má fi ìwà yín súnmọ́ ẹ má fi ìṣe yín súnmọ́ ẹ má fi ọ̀rọ̀ yín súnmọ́ gbogbo nkóhun téèyàn á fi súnmọ́ ìbàjẹ́ yìí ẹ má fi súnmọ́ àwa bàbá máa ń tẹ̀ láṣẹ ọwọ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ìṣòro kitikiti ni ọba jẹ́ láti rí mùsùlùmí kan mú bí kò ṣe zìnnà rí lọ́kùnrin àbí lóbìnrin ìṣòro kitikiti ni ọjẹ láyé yìí torí ẹ̀ ló ti jẹ́ wípé zina ǹgbà táwọn mùsùlùmí ti gbọ́ pé ìwọ ni wọ́n jìnnà sí ṣùgbọ́n gbà tó ṣe pé ìgbà tí ṣẹ̀ríà Islam tó wá ó wá láti wá kọ ìbàjẹ́ fún wa lọ́nà tó ṣe pé ẹnìkan kan ò ní sẹ̀mà tẹ́lẹ̀ yóò bá wá ṣeéṣe ẹni tí ó máa wá ṣe yóò kéré jọjọ débi pé ó tẹ̀ kéré sí ní tálíkà ètí ṣẹ̀ríà Islam tó wá ṣe ni ọfẹ sọ gbogbo adẹni tó ti pé á dènà sẹsẹ pátápátá tí gbogbo ọba wa dènà sí pátápátá ọwọ́ wọn bá péréte ẹ̀ta hóró èèyàn tí wọ́n sẹ́kù nǹka wọn ò ní fẹ́ hàn rárárárárá lẹ́gbẹ̀ẹ́ ni tí èso ìbàjẹ́. náà ló ti jẹ́ pé wàá dúró ọdún lánàbí wọn Muhammad sallallahu alaihi wasallam tó ṣe lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ṣe zina léwọ̀ sí ọjọ́ ọkù rẹ̀ iye èèyàn tó ṣe zina láyé rẹ̀ àmọ́ wọn wọn àtó nǹkan bíi al-mar'atul ghamidiyya bákan náà máàyì bákan náà ọkùnrin kan tó wá tó ìyá ọmọ òun fi ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹnìkan ọba ìyàwó rẹ̀ ṣe zina gbogbo ẹ náà kò fi ọmọ ká ọwọ́ lọ ẹ wá dúró ọdún yẹn wá ẹgbọ́ yẹ èèyàn sọ́tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam tó lọ sí hajj dágbére ni wọ́n lé ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún hundred thousand náà sọ́tẹ̀ lánàbì Muhammad sallallahu alaihi wasallam láti lọ sí hajj dágbére hundred thousand ọkùnrin àti obìnrin wà ní àwọn obìnrin sì wà bíútì bíútì gbogbo gbà. àwọn ọkùnrin sì wà tó yẹ kó ju wọn náà máa wá bàjẹ́ ní gbogbo gbàdára wọn wọn òfin àwọn ti hàn wọn létí kó wọn dànù alùpùpù sọ àwọn ẹni tá a pé wọn ṣe dùnà gan-an náà yìí láyé ànábì sallallahu alaihi àbá ni múra wọn wá àwọn náà múra wọn wá bá ànábì náà ti eh, alghamidiya ọwọ́ bá nàbì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àbóǹ ṣe sìnà ló ń fi lóyún ànàbì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti kọ́ máa lọ tó bá bímọ kọ́ wá ó sì lọ ńgbà tó dé tó ti bímọ ọmọ kọ́ máa lọ tọ́jú rẹ̀ dìgbà kan tọ́jú rẹ̀ dìgbà kan wọ́n gbọ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ lóko tó fi kú bẹ́ẹ̀ náà ni márì ọkùnrin rẹ̀ wọ́n ló ń ṣe sìnà fẹ́kẹ́ fún bẹ́ẹ̀ náà lóbìnrin ti ń ná wọ́n jẹ́wọ́ ní ìmánì ní agbára kọjá sísọ àṣẹ zina débi pé márùn-ún yẹn anábì sallallahu alaihi wasallam ti ń yẹ ń zina pé tó ọmọ ti ń zina anábì gbé ojú síbi ó tún wá mi ọwọ́ ọwọ́ awájú ọwọ́ alẹ́yìn anábì wá sọ pé tó ọmọ ti ń jẹ́ zina ṣé ìsìnkú ti dàrú rí olórí ọ̀hún dàrú so ìyẹn ti kú seré wọn ni má fi dákú seré gan kátó akpékú àfa sórí rẹ ti dàrú rí ni ó lórí òun dàrú rí ok sọ ọmọ tí ń dẹ́sìn náà ó lọ ọmọ tí ń dẹ́sìn sálàyé rẹ ọba sálàyé palaas ẹ lọ fọ ọmọ ọsọ ló kù títí tó kù náà náà nìyẹn tó ní ọmọ ń ti ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹnìkan ọmọ wa lọ báyàwó rẹ ṣe zina so ètò ìsòtí tí ṣe tọ́mọ rẹ anabi sọlá ń sọ wọn gbọgọ́rùn wọn nàlẹ́ gbọgọ́rùn wọn á sì gbé jìnnà fọdún kan àmọ́ wọ unai ọ̀kan náà wọn sọ̀hábà tètè sí àfẹ májímájí lọ bá ìyàwó eléyìí kó o nípa ọ̀rọ̀ ṣe ò ṣe fẹ́ tọ́ba jẹ́wọ́ tó ní zina ṣẹlẹ̀ lóòótọ́ òun ṣe é fọ́rọ̀jùmùhà tọ́lọ́kọ̀ títí tó fi kú. torí ẹ̀ Islam ṣe zina lè wọ̀ zina ọ̀tọ́ ọ̀dá ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ súnmọ́ àwùjọ àwùjọ sanabi sallallahu alaihi wasallam tọ́tẹ̀mí nínú ẹ̀ ń la àwùjọ tó lọ́lá jù ìyẹn wo adúrò ọdún yìí àwọn ẹni tá a tún ní wọ́n tún dáràn wọ́n tún múra wa nì ẹ wá wo àwọn àwùjọ táwa wà nù rẹ̀ lónìí bó ṣe dọ̀tí tó dìnnà ń ṣẹlẹ̀ pàṣípàṣí tẹ́sí ń ṣẹlẹ̀ ní ìrọ̀rùn lóru àti lọ́sàn-án gbọ́wọ́ àwọn èèyàn láì kò sí ìyàtọ̀ láàrin mọ́ mà nípa ẹ̀sìn mà nípa ẹ̀sìn aṣíwájú ẹ̀sìn ni mímí ìṣàṣíwájú ẹ̀sìn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn náà ló ní sìnà lónìí tí ò sí bẹ̀rù Ọlọ́run kò sí tìjú àwọn èèyàn kò tìjú èèyàn kò bẹ̀rù Ọlọ́run làwọn èèyàn dà lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó pọ̀lọpọ̀ ń bí ọmọ zina nì hàn bílà ìsẹ̀mí bí ìsẹ̀mí ajá ẹlòmíì ní ìsìn Ọlọ́run ti ní àwọn mẹ́rin màdá gbé ìyàwó kọ̀ọ̀kan dá gbé lórí àtẹ kò sí kan nínú wọn tó fẹ́ tó so ìdí lórí ẹ̀ gbogbo wọn pátá wọn jọ ń gbégbé zina ní pẹ̀lú rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim wọn lọ sọ pé wala taqrabu zina ẹ má ti súnmọ́ zina láti pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ wà sani agbélépawó tọ́yẹ sí obìnrin láàyò làwọn náà ìsàṣẹ́wó tí agbélé pawó àṣẹ́wó nìyẹn wọ́n láwọn ti tẹ jálàbì àfáà tí ń ṣe yẹn wò wọ́n ní sí obìnrin sí àwọn báwo ló ṣe jẹ́ sí obìnrin wọ́n nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn alábàárà àwọn obìnrin ni wọ́n. tẹ̀mọ̀kóbìnrin àwọn náà ní fìtínà. Tana bisalòlá àdìsílà sọ fún òun fi fìtínà kan sílẹ̀ lórí àlùmọ tó léwu lé wọn lórí tó ju fìtínà obìnrin lọ ó lè ní ti tọkọ ló gbòǹde lé olóògùn ó lè tó tọmọ ló gbòǹde bẹ́ẹ̀ yọ sáré kankan sì kẹwọ náà ni àwọn náà wá sọ pé àfa àníyàn àfa babaláwo wípé nǹkan tó wá wáyé báyìí yóò ná lówó yóò tún ná lára agbọ́ níná ni lówó èwo lára ẹ bu ara rẹ ni ẹ fi sògùn òfò rárá àwọn kọjá lára rẹ ni àwọn bá ṣe zina tí ìta ti kún ṣe nǹkan oṣù lọ́wọ́ Allah lóbi tó ṣe ike tọkọ rẹ bá fẹ́ súnmọ́ yóò máa kọ ni pé bó ṣe kàn jẹta ọ̀fẹ́ pa mí ni òun dàbí búrẹ́dì ni àti bọ́tà tó fi wá ń gbà Allahu akbar tí wọ́n ti délé àwọn olórí ibú tí wọ́n ń sóògùn ọ̀fọ́ fún àwọn tó máa fi ni pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀ tẹ̀sẹ̀ kó ń ṣe nǹkan oṣù kó ń ṣe nǹkan oṣù bórí kò sún náà ọbẹ̀ ara tí wọ́n ní ọ̀nà nù ọlọ́run sọ pé wala taqrabu zina yọ máa sọ pé a ó lè rárá ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يوم ترى لدم يركون تلا أكرمكم الله قولوا لي بو àwọn asígbẹ́rẹ́ ó lè sọ pé tó gbé wá gbẹ́rẹ́ ní ọgbà ojú ara làwọn ó ti sin ọ gbọ́sọ̀kòtò nígbà tí èsì pé àgùntàn bùyàn jẹ obìnrin bìnrin tó tóbìnrin wá bọ́ sókò tó ń di rẹ̀ ọbọ̀ pátá bàbá ń gbẹ́rí òfò bàbá ń gbẹ́rí àdánù wọ́n á má bẹ fẹ́lẹ́ gbẹgbẹ́rẹ́ kí ni olórí ibú àfa yọba máa sin gbẹ́rẹ́ ẹ̀dí yọba yọ títí ẹ̀ náà ta gbẹ́rẹ́gbẹ́rẹ́ wala hawla wala quwwata illa billah. tóbi dórí àwọn míì tí wọn níbẹ̀rù ọlọ́run tí wọn làwọn náà ń ṣe rúkúyà tẹ pọpọlọpọ ẹlòmíín nu wọn àfẹnitọ́lọ́n bá sànù babaláwo yájú náà ni rúkúyà tó yẹ kọ́lẹ́ pé ìpáyọ̀ ọlọ́run ló gbé wa débẹ̀ tọ́rọ̀ bá ti di kófin láti ṣe rúkúyà fún a àwọn náà yàtọ̀ sáwọn ọ̀daràn tá à ń sọ̀rọ̀ wọn yìí oríṣiríṣi aburú tí máa ròyìn pé ń ṣẹlẹ̀ lórí kíni ó ń ṣe rúkìá fún yàn lórí pálí ìjànú fọwọ́ bà ọ̀wá ń bá a sùn rí nǹkan mẹ́wọ́ so tó ti jẹ́ pé bóyá ń gbà mí náà ìmọ̀tí obìnrin náà ní dírámà ń gbogbo ẹ̀ tóbi ni wọ́n sọ ọ́ tí wọ́n sọ pé àlejò náà fọ́ ọba yóò máa ṣe ṣe tẹmẹtẹ wa sọ pé ha otu ti gbé dé o gbèsè rẹ dé ha o tún gbèsè rẹ dé ọmọ yìí ó parẹ́ ẹni má parẹ́ ti alọrun wọn dẹ gbé lọ́dọ̀ stars stars lágbájá lọba mi rí pé wọn fẹ́ o stars lágbájá <laughs> ẹni stars ẹ tún fọwọ́ bá ó tún ní selection pé wọn fẹ́ o stars wọn dà ẹ yá gbé lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ báyìí báyìí báyìí báyìí báyìí. yọ borí sáàmì tó bẹ́ẹ̀ ni ilé òní ẹgbẹ́ mi lọ́dọ̀ ọmọ tí ń ṣe bí aláǹgànà láti dọ́dọ̀ ọ̀sáàrù àbọ̀mọ̀dọ̀ ọ̀sáàrù ni wọ́n bá ra mu tí ẹ máa lọ ẹ máa lọ ara rẹ̀ ọ̀gbà lẹ̀ lórí pé ọmọ kí àwọn kí wúrọ̀ kan àbí ẹ̀yọ́ wa ó lè mú àyẹ̀sẹ̀ kúkú kọ́ máa ká ọlọ́run ayélujára ọ̀hìn yẹn kúrò àbí òye náà bá ti lọ sọ́wọ́ àtọ́ kù sí ó fi lọ sókè ẹ máa lọ ní àtọ́ kù sí ọ̀rọ̀ rẹ̀ sá àtọ́ kù sí ìdáwọ̀ yájú dàrí tó náà bá yájú ọ̀yà bó rí bùsùn àbẹ́ rí rúkìá mi tọ́ba padà délé tọ́ba ṣe dọ́kan ìjọ kejì ara rẹ̀ ti balẹ̀ ẹni wá wò àfa ara balẹ̀ tòfẹ́ ní balẹ̀ ó ti ṣe zìnnà gbogbo eléyìí náà ṣẹlẹ̀ ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina o kí ni wọ́n ń pè ń zina nù ṣẹ̀ríya náà ní ká kí ìdíbọn náà dì ìdí ọkùnrin kọ́ wọnú abẹ́ obìnrin ọwọ́ ibi òkè abẹ́ ọkùnrin níbi tí wọ́n ti máa kọlà akọkùnrin dédé ibi tí wọ́n ti máa yọ àdọ̀dọ̀ yẹn tó bá ti lè wọnú abẹ́ obìnrin ọ̀wọ́ eléyìí ọwọ́ bí ó ti jáde ó ti ṣe zina láì ṣe jù bẹ́ẹ̀ ló ti ṣe zina tó bá di abilékọ wọn pa ọ tó bá sì jẹ ọmọge wọn nà ọ lẹgbọgbọm wọn sì gbé ọ jìnnà fọdún kan so Islam kò fi ọ̀rọ̀ abẹ́ obìnrin kò fi ṣeré torí kọ́ lọ́wọ́ kò fẹ́ bàjẹ́ kò fẹ́ ránù kò fẹ́ sí ránù ọ̀sẹ̀lẹ̀ kò fẹ́ kí bàjẹ́ ọ̀rá yìí dúkú láàrin àwọn mùsùlùmí. torí di eléyìí kó o kí abẹ́ ti ọwọ́ ọkùnrin kó o kí bọ́nú tóbìnrin kó wá jẹ́ abẹ́ èyí tí irú rẹ̀ máa wúyàn abẹ́ wo ni máa wúyàn yẹn ni pé tí wọ́n bá jọ́kùnrin abẹ́ obìnrin ló fi bọ̀ yàtọ̀ sẹ́ni tó kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ ọkùnrin wọn náà di àìkú náà ni ikú orí sí mi sọ eléyìí automatically kú ni onídìbò ti níyàwó níyàwó wà kú ni finally tọ ó sì jẹ́ pé ẹni tó ki abẹ́ rẹ̀ bọnú abẹ́ hàn yàtọ̀ sẹ́ni tó tún ki abẹ́ rẹ̀ bọnú abẹ́ ẹran bí ẹni tí ń bẹ wúrẹ́ sùn lórí ikú àbí èyí tí ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn aláìlórí lọ́wọ́ àbí èyí tó ki màálù mọ́lẹ̀ aláìmẹ̀tì kàn lélẹ́ ìwọ̀n ní sọ pé ṣe zina àmọ́ dàrán náà. tọ́ kéèyàn kí abẹ́rẹ́ mọ́nú abẹ́tírù rẹ̀ máa wúyàn láì jẹ́ pé abẹ́yẹn yẹn lẹ́tọ̀ọ́ sí kìí ṣe ìyàwó ẹ̀ kìí ẹrúbìnrin tó níkàpálẹ́ lórí láì kò sì sí ìṣújú kí ni ìṣújú ah a rò pé yìí ta so yìí di ni àwọn ọmọ pé kìí ṣe yìí di mo rò pé yé wa hmm. bí kan sọ pé ẹ máa lọ bàbá ìyàwó nù ẹ máa lọ àti fọwọ́ sí fọwọ́ sí kí yìí yẹn ò tó yìí yẹn ò tó ṣùgbọ́n àwọn àbẹ̀ àtàní dájọ́ pé ṣe zina torí ìṣújú tó à ń bẹ̀ pé tó bá gbólódò bá làwọn eléyìí tó ọ̀dà nǹkan kan mọ̀ àmọ́ àtúntún igi yẹn so lọ́nà tí ó fi lálàáfíà bákan náà ìṣújú ò sí mbẹ bí gbọ́dọ̀ pé ìyàwó rẹ̀ ìbejì ni obìnrin sì làwọn méjèèjì wọ́n sì jọra wọn bàjẹ́ bíi mọ́mọ́ ọ̀kan nu wọn èkejì ó lè wá sí kejì wọn tọ́ lọ́ba di pé yàrá tẹ̀ fi sí kọ́ máa sùn lọ́ba ló ń fẹ́ dán bẹ́ẹ̀dì yín wò karambani lọ́ba lọ́ọ́ sùn lórí bẹ́ẹ̀dì ti yín tọkọ àtìyàwó ń sùn ìwọ́ sì dé obìnrin mú ọ lọ́ba kan lù ní bá ma sọ pé mi kọ́ èmi ma kọ́ pé o fẹ́ràn àwàdàkáwàdà ìwọ kọ́ bá wò á tẹbi hasan nánu hussein náà mà ní hasan náà ní darí hussein náà lèmi o.

ùdè náà wá dé báyìí eléyìí tó lọ́ba di pé o ti dáràn àmọ́ ọ̀ràn rí ọ̀kàn tí èyí lù ń tàm nítorí ìṣújú wà torí ìṣújú wà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé eléyìí ni wọ́n ń pè ní zina ọlọ́run bá ti zina léèwọ̀ àwọn ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n sì ń kó àwọn èèyàn nípa ẹ̀sìn ọlọ́run tó yẹ kí a fi ìbẹ̀rù ọlọ́run ká fi sọ̀rọ̀ wa tó má jẹ́ pé à ń kọ́yàn lẹ́sìn ọlọ́run torí a fẹ́ rí ilé ayé ilé ayé wò gan wọn jẹ́ rí nípa à ń kọ́yàn kiri ilé ayé wò lẹ́ rí nípa pé ń bá yàn sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n á pé rọ́ lásán ẹ̀tàn jẹ́ lásán ilé ayé wò lẹ́ rí èló náà ń fún yín èló náà ń fún yín ilé wo wọn kọ́ fún yín mọ́tò wọn rà fún yín ẹ pé àwọn náà tún máa ń nìsín pé wọn gbọ́rọ̀ tó ọ̀rọ̀ ẹnìkan wọn ń gbọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin nígbà tí èsì pé kíní kan fans club olórin àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àwọn olórin ló máa ní fans club so wọn bínú ọ wọn fara ya wọn ṣe kíní ah, ẹjá fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹjá jẹ́ ó jẹ́ pé à ń kọ́ yẹn lẹ́sìn kọ́ lè bá a ṣẹ̀sìn kí gbogbo lè bá a sórí rẹ lọ́la gbẹ̀ndà kìyàmù ẹ jẹ́ ká wà fúnra ara wa ká kọ́kọ́ túnra wa ṣe nítorí pé táwọn ọba túnra wa ṣe a ní lè lápalá rẹ lómìn wọn ní ìṣọ ọlọmọ kí owó ń zìnà ni ọ bóòlù ti lè sọ̀rọ̀ lórí ìzìnà kò lè ṣeéṣe nígbà bá ti tẹnu lé lọ́dún wọ́n gbọ́ mi takúlá àwọn èèyàn ọmọ ẹjọ́ àmọ́ wọn máa takúlá kódà ẹlòmíì ni wọ́n á kálẹ̀ nínú àwọn obìnrin tó ọba ṣe zìnà rí sọ́ọ́ sọ pé èyí tó ń bá wa ṣe ń kọ́ mo tún fẹ́ gbé dé lọ́túnla à sẹ́mọ̀ pé wọ́n ní kí wọ́n ní ìbọn ó ṣe yọ kì àmọ́ kì í yọrù ó lè yọ ṣe zìnà àmọ́ bá sì rírì ó ṣe tú kò ní yọ yóò dún nígbà ẹ wo obìnrin yẹn o ìgbà tí wọn sọ pé ẹja dínà sí sinna ẹja obìnrin kìíní ètò ń ṣe ń jojúmọ́ ń kọ́ mo tún gbé bọ̀ wá bọ̀ ọlọ́tún la. ẹ̀wọ̀n kí ìbọn kọ̀ yọ́rú mọ́ gbogbo èèyàn ti fẹ́ ti kọ̀ báyìí torí ẹ̀ já kí ìsára nǹkan yẹn máa ń kó bá dáàwà nǹkan yẹn máa ń kó bá dáàwà ó sì máa ń sábà ń jẹ́ àdánwò fáwọn yẹn sọ̀rọ̀ ni wọ́n ó máa ń sábà ń jẹ́ àdánwò fún ọ̀pọ̀lọpọ̀ wọn gan òní sọ̀rọ̀ tí ń sọ gan torí ọlọ́run àbí torí kó lè bá àtúrásì ọpọlọ àwọn ọmọbìnrin tí ọmọ wa bà obìnrin tó pé ṣétọ́nà ń bẹ lórí tiẹ̀ náà nǹkan ṣétọ́nà ń bẹ lórí tiẹ̀ náà ẹbí kí wọ́n máa ṣèbéèrè tí ó fi fà wọ́n náà lọ sí ìdìná yà ẹjọ́ sà ẹ mi dẹ̀ ti lọ́kọ rí tó ọkọ tí mi dẹ̀ ní yẹn kò dẹ̀ pẹ́ kò dẹ̀ jìnnà tó ọkọ yẹn ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ṣe bí à ń dalẹ̀ tó lédè kúkúrú mi dẹ̀ fẹ́ ṣe zìnà ẹ̀gbọ́rọ̀ mi dẹ̀ fẹ́ ṣe zìnà mi mọ́rọ́ àgbà ìṣẹ́ máa fún mi òkè wá. ìṣẹ́mi <laughs> kíkọ́ fẹ́ ẹ̀ǹtí ń fẹ́ ni ọmọ sọ pé òun ọ̀fẹ́ ìṣèdúrà jẹ torí kọ́ fẹ́ wọ ọ̀dà kòtò ẹ̀mọye irú ẹ̀ lórílẹ̀‐èdè ibì kan nígbà tá a wà ń bẹ̀ nígbà kan tá à ń kọ́ fí o. ẹni tó wá jẹ́ bí olùmọ̀ńlá yẹn máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn nínú Ramadan kankan tí wọ́n ń sọ̀rọ̀ ń sọ pé ah, yá jìnnà sí zìnnà ọlọ́run ṣe zìnnà léèwọ̀ àwọn èèyàn sì ń kùn ìjà yìí náà ń ṣe ń kọ́ ìjà yìí náà wọn ò ní dókò wọn gbọ́ àmọ́ àwa ti gbọ́ gbogbo ẹ gbogbo amọ̀tàkì ti gbọ́ kékeré ni kọ̀tù jẹ́ lómi ọ̀sọ́ kọ̀tọ́ sí ọ jẹ́ lómi ọ̀tọ́ tẹnu ẹlòmí jáde kọ̀tọ́ fẹ́nu tiẹ̀ so nítorí ẹ báà ṣe yọ ọsọ là yọ gbọ́ ẹjá kí sára tó bá gbà nàbí wàá sọ̀rọ̀ bá àdìwà àdìwà sẹ́lẹ̀ bá jẹ́ òbí lẹ́jẹ̀ ni sẹ́lẹ̀ bá jọra wàláhì dáwà ànábì ò ní débi ká ò ní débi ká torí pé ọlọ́run ilé dá wa kò sàdédé sẹ̀sà àwọn ànábì rẹ̀ from anywhere and anyhow. Allahu yastafi min al-malaikati rusulan wa min an-nas. Náà yìí sẹ̀sà àwọn ànábì láti inú àwọn rẹ̀kúrẹ́kù láti inú àwọn ọ̀bùn láti inú àwọn amùsùà. àwọn náà máa rówó náà nísìnyí ó lè ní wọn náà wọn sọ pé ẹ̀yin àbúrò lẹ́yìn ni ẹja jìnnà tó lè jàbá ó lè jíjà ọ̀tá ẹ máa kókó èèyàn jẹ́ nìkan bẹ́ẹ̀ ni abájọ ọkọ tí ti bàjẹ́ bọ̀dá mi ó kọ́ yín bàjẹ́ bẹ́ẹ̀ máa pera rẹ̀ lábúrò yín ládùúgbò gan wọn máa lè ká ni <laughs> ṣé ìwọ náà lọ ra lọ pé ẹgbẹ́ jẹ ajá ni èyí tí wọ́n ṣe kọ́kọ́kọ́ pati. wàhálà ìrù sàkéyìn múrùn náà sàdé tabibun yudawi an-nasa wa huwa alilu ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run ti sọ pé bẹ̀rù ọlọ́run wọn làbí ẹni tí tọ́jú aláàárẹ̀ ni tó ń gan tó yẹ pé mo ti ń da wèrè láàmú ìwé ọlọ́run kọ́ kọ́kọ́ lóògùn yẹn tó ti délé ká bẹ̀rù ọlọ́run ìlú mi gan ó tún máa sọ wípé lè má mùlù gan ní sèzínà lè má mùlù tóbi bá wà bá tó bá wà wá ọ̀daràn yá àfi dé àfi ṣe yorùbá lẹ́mù lọ́wọ́ adigun tó máa fẹ́ bá ìmáàmù sọ̀rọ̀ wọ́n dùn ó bíi bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún sí ni jẹ́yìn sẹ́sẹ̀ ń sọ pé social distance àbí kí ló ń pè wọ́n ti lò ti pẹ́ fún bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún ni tó tọ́ ọ bá sún mọ́tò tó bá gún ọ báyìí jẹ́ bọ̀ ìmáàmù bẹ́ẹ̀ náà ni ìmáàmù kan wọ́n tún rìpọ́tù ẹlú kan wípé inú mẹ́sàlásí inú wọn ká mọ́tò ti kí ọ̀kan nínú jàmá àmọ́lẹ̀ lóbi. wọ́n á béèrè pé ẹ̀dá kùtà tá a lè kọ́ntínú máa fi sọ láti lẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ tó sojú ẹ bí o kọ́ lé ọtí kan. ẹ̀fọ́ olórí ikú máa ń sọ ó kọ́ lé ọtí ló kọ́ bá gbé ìtọ̀ rí nàgójú rí ẹnu àdàkùn tó sojú ẹ̀ torí akramakumullah dandan dandan kéèyàn ó lè bá a lápá èèyàn náà gbọ́dọ̀ kọ́kọ́ túnra rẹ̀ sí èèyàn gbọ́dọ̀ túnra rẹ̀ sí ó lè jíjẹ́ pé o ti dáràn rí o ti ṣe zìnnà rí o ti ṣe kínní ní ìsìn túbá má tún ṣe náà èèyàn ó lè jẹ́ pé o po ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ gan wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ níbi bẹ zìnnà ni ṣàtúnṣe rẹ̀ kótó di kọjọ lọmọ ọlọ ibẹ̀ yẹn lọ̀rọ̀ ló ti máa dà lọ̀rọ̀ ló ti máa làpà ẹnìkan bá ní ẹ pé àwọn ọ̀sáàzù yẹn náà má òkè ẹni tó bá ní ọgbọ́n òun ṣe rí kọjáde kọ́ wa sọ ẹ má bí ìyá rẹ̀ dá kọ́ wa sọ. mo rò pé yé wa so ọ̀rọ̀ pé ẹnìkan máa parọ́ mọ́ ìwọ náà máa bẹ̀rù torí ẹ̀ náà ló ti jẹ́ pé nìsín nínú àwọn nǹkan tó tún yẹ kéèyàn tún kọ́ nù gbèsè ayé ni pé kọ́lọ̀ ń kọ́ alọ́gbọ́n kọ́ mẹ́jẹ̀ àgọ́ lè nìsín obìnrin kan sọ pé kọ́ fẹ́ o tó wọ́n á pírẹsẹ̀ntì ẹ̀ sí ọ fẹ́sẹ̀ mú dé báyìí ẹni tó wá mú wá làwọn kan pẹ́yìn dà lọ ní pétọ́ ọmọbìnrin tó ní kẹfẹ́ òun náà la mú wá yìí pé jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wo la fẹ́ sọ sẹ́yìn ọ̀gbọ́dọ̀ gbọ́ ẹ dákun ẹ jókòó kí ni ká jókòó sí ẹ jókòó kí ni mo fẹ́ bá sọ. torí pé lójú ọ̀nà pé mi ìfẹ́ sì ranù oríṣiríṣi àdánwò wà. torí tí ọlọ́run ọba ọba fún ọlọ́gbọ́n yẹn gbọ́n láì sì ranù obìnrin ó fún ọ lébẹ́lì rẹ̀. torí pé òòṣe zina lóòótọ́ wọ́n kàn mú wá bọ̀ ni lẹ́ bá sì sọ̀rọ̀ lọ́ bá rí pé kò kọ́lífáì interview tó ṣe fún kò qualify ẹ so wọ́n rí pé kò rí pé òun qualify ó bí burú gbàjẹ́ pé ok òun lọ downgrade báyẹn ẹ ọ̀dàrẹ́tì òun kò sí wàhálà sí wàhálà ẹ pé ah subhanallah ah ṣé àfa islam náà lẹ pẹ̀lẹ́ yìí ah, ah ustaz wa ni ah kódà kódà dáadáa ẹ ọ̀dàrà burúkú níjọ́ tí wọ́n mú mi lọ tí mi sọ pé kó fẹ́ mi àbá bẹ́ẹ̀ni tó dẹ̀ mú mi wá ti pẹ̀yìn dábàá ó sì máa mi ní wọ́nà tí wọ́n kọ́ ọ̀bọ̀ mi dì tẹ́ bọ̀ àbí ọ̀bọ ọ̀yàgbẹ́ onùdí ọ̀tàbà aráyé sọ pé ọ̀tàbà èèyàn mélòó lọ́fẹ̀ẹ́ díẹ̀ tiẹ̀ ti bọ̀ pẹ́yà tó ọmọ sì tẹ̀ kú wọ́n láì kákọ́ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mẹ́yìn wọ́n ẹgbẹ́ wọn náà ìtọ́kùnlá <laughs> ọ̀sán so gbogbo orú àwọn kan wọ̀nyẹn kọ́lọ̀ di agbá kọ́mẹ́dì agọ̀ so ọmọbìnrin kan gbẹ́jọ́ wá ṣẹ̀ríà ìgbà tí ó ní problem pẹ̀lú àwọn òbí rẹ̀ pé ń di mùsùlùmí àwọn òbí ọ̀fẹ́ kó ṣe Islam tó gbà tí wọ́n sá wà pé ata bábá rọ́pò ata bábá rí kíní kan torí pé láti ẹ̀ ti sèwé islam rẹ̀ kò sí wàhálà kò sí wàhálà. tàbí wàá ní kó sọ̀rọ̀ wọ́n ní ẹ àwọn ọmọ skul gan ti gbìyànjú láti wọ́pọ̀ fún un bẹ̀tẹ̀ òun fẹ́ lọ́kọ láàrin wa ó tóbi dá òun fẹ́ lọ́kọ láàrin wa. wọn kí ló dé kí ló dé gan kí wọ́n ṣe kí wọ́n ṣe tó fi lẹ́kọ̀ọ́ fẹ́ lọ́kọ láàrin wa. ó ní ìjọ ẹ ẹ sọ ma mójútó àwọn ọmọ sùkúrù àwọn ọmọ mùsùlùmí yẹn tí wọ́n múra wọn wá bá wọn wípé ẹnìkan náà àwọn ló fẹ́ fẹ́ wọn ń wá surprise ó kẹ́ dìímọ̀ òní ó kẹ́ dìímọ̀ òní àà lójú àwọn yòókù náà ló ti dìímọ̀ ọ wá bẹ̀rù ọlọ́ọ̀. níjọ́ tí mo sọ̀rọ̀ létí àwọn ọmọ wọ́n ti subhanallah ké orí àwọn dàrú ni àbí kí làwọn fẹ́ sọ pé sà etí obìn eré ló ń pè tí obìn etí òbí ga púpọ̀ torí tẹ eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé yàtọ̀ sí pé o ti gbọ́n ó tún máa bẹ́ẹ̀ lọ́kọ́ mẹ́jọ ọkọ̀ nítorí pé ẹlòmíì ní ìsinsin àwọn fẹ̀sùn ìdìnnà gan kan kì í ṣe kó ṣe gbọ́tẹ́ tí obìnrin torí tóbi bá lé ọ títí títí tí gbọ̀nà tó da tí ọ̀gá rí ọmú tọ́wọ́ gbọ̀nà tí ọ̀dà tí ò rí ọmú irọ́ ló kù ó lè kọ́kọ́ máa wá pípọ̀ fẹ́ o tí wọ́n bá lọ fẹ́ ọ̀dà kò burú bọ́ọ̀ bá jọ́kọ̀ nǹkan jálè o tí wọ́n ní a'udhu billah tí wọ́n wá kú ní sinmi pé wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ kò kọ́dà ní ìsìta ìtẹ̀ sí ìsìta social media ó lè bí ọ sórí bẹ́ẹ̀ kọ́kọ́ lẹ lébẹ́lì burúkú mọ́ lórí lójú ọ̀nà àti sabotage image rẹ̀ sòṣùgbọ́n àwọn èyí sàdédé fẹ̀sùn ìbàjẹ́ kàyàn. So, téèyàn náà bá rìn ní gbèrígbèrí rẹ̀ wala taqrabu zina téèyàn yín ti wo social media yín wọ́sáàpù ni àbí gbogbo ìtẹ́ ń lò tọkùnrin bá ti assalamu alaikum tẹ̀ra mi bẹ̀ kọkùnrin tẹ̀ máa dáhùn èmi ọmọ mọ̀ ń bí yín lò tó wá jẹ́ pé ẹnìkan obìnrin ni pẹ̀tù pẹ̀tù ọkàn ra fi kíní kan síbẹ̀ fọ́tò kan tó fi hàn bóbìn àfa ẹ máa tètè dá àbẹ́ tètè dá ẹ̀rí jẹ́ ti dá àbẹ́ tó máa chaaj jẹ́ tó máa dá ó ti ah ó ti jọ́ mẹ́ta ó rí rí ni tó tún jọ́ mẹ́ta ẹ gbọ́rọ̀ <laughs> ó rí rí ẹ àwọn ọkùnrin kan náà wà ń dọ́gbọ́n kan ni bàtà náà ti mọ̀ pé àwọn obìnrin náà máa dáhùn fún ìdáhùn sálámà àwọn ọkùnrin wọ́n wá lọ gbé ojú tí wọ́n yá àbí èyí wa ojú tí wọ́n ya wọ́n ya ojú ẹ̀ nìkan bí ojú àwọn India obìnrin India tí wọ́n ya ojú ẹ̀ wọ́n yà pé òun náà gbé nìkọ́ọ̀bù sójú nìkọ́ọ̀bù tó jẹ́ pé kòtò ní ibi ẹyin jù tiẹ̀ ó fi gbogbo ẹ̀kẹ́ hàn yóò wá gbé síbẹ̀ ipò náà nù wọ́n á kó ṣe ṣe asalaamu alaykum alaykum salaam wa wa barakatu ibi tẹ́ ẹ ti rí pé tẹ́ ẹ gbádùn àbẹ́ ẹ gbádùn. àìgbádùn àmì àìgbádùn lélẹ̀ yẹn kíni kí ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kíni kíni ń gbé ká bẹ̀rù ọlọ́njọ́ fẹ́yàwó kó sinmi bẹ̀rù ọlọ́wọ́ náà lọ́lọ́kọ́ kó sinmi nọ́ọ̀sẹ̀nsì àsìkò tí gbogbo èèyàn ti sùn wọ́n á kó browse kò ní dáa fún browse náà torí browse náà ni wọ́n padà débi ìdìnnà nítorí di eléyìí bá ìjà bẹ̀rù ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dà wá ọlọ́ni innahu kana fahishatan wa sa'a sabila iṣẹ́ burúkú ni o iṣẹ́ kúṣe oníṣẹ́lá fàáhìṣà nítorí burú tí ọ̀dà wa sa'a sabila ojú ọ̀nà tó tún burú rẹ̀ à ó burú ó burú bá jẹ́ wàláhì tọ́lá ó burú bá jẹ́ ìdùnnú tí ń bẹ́ẹ̀ dì zina àwọn àfáwọn máa sọ pé ìdùnnú ìṣẹ́jú mẹ́ta ni ìbànújẹ́ láìláì ẹni bí zina ti rí nu nítorí pé ìgbà tí ṣètò ní bá dáná rẹ̀ síyàn lójú ó máa wọ pé a gbogbo ìdùnnú ayé yìí lórí tó bá fi lè ṣe zina yìí ó ti ṣe ń tọ́ fẹ́ ṣe ní máa ń di láìláì nítorí pé tí wọ́n bá kú kúrò láyé yìí tó jìyà rẹ̀ wọ́n bẹ tá tẹ̀lé mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀ bá ti fẹ́ lábẹ́ bọ́lọ̀ bá ti fẹ́ ó léwu sọ́lọ́ wọn fẹ́ ọ fún yàrá ni àbí yóò fẹ́ ọ fún ìgbádùn tó díya rẹ̀ ni àbọ̀ ní díya rẹ̀ ó dọ̀là gbẹ̀dẹ̀ òkè àbọ̀ gbàtó ti díya rẹ̀ ìbànújẹ́ láíláí hílàhílo lọkàn rẹ̀ ọ̀gbà sí nọ́mbà tù tọmọ bá ti bẹ̀ jáde ìbànújẹ́ láíláí nù ọmọ yìí ọ jẹ pé ọmọ tá a fi tí ò ní bàbá ìbànújẹ́ láíláí wọ́n máa pìtà wọ́n máa pìtà tọmọ bá tún lọ mẹ́tì tọmọ bá tún lọ déèyàn gidi yóò máa pìtà kó lórí búkà ń bẹ wọn ni yóò kọlu yẹ o sọ <laughs> wọn náà ti jọ lójijì bẹ́ẹ̀ lọ bá lọ sọ olórí ibú nu olórí ibú nu abẹ́mi là ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n tó ní sá àlùbáríkà pé àlùbáríkà tiẹ̀ ní sàn olórí ibú ń zìnà síbí wọn náà lọ máa zìnà tó ń bí wọn sọ máa zìnà wọ́n ní bàbá ọ̀daràn ẹ̀ mọ ìbànújẹ́ tí zina máa bí fún yàn tó jẹ́ pé ọmọ yóò ní jẹ́ ọmọ tiẹ̀ ọmọ obìnrin ni ọ̀jẹ̀ kí wọ́n ní láàárín kí ni fáàrí tó ti wá dé pé àwọn èèyàn míì wọ́n máa fi dáta gan ni láwùjọ tiwọn wípé ọgbọ́dọ̀ lálẹ́ ọgbọ́dọ̀ máa yàn àlè ìbàjẹ́ gidi lélẹ́yìn àwùjọ ọbẹ̀ ò ní ṣe gbé yóò rùn ó dọ̀tí bàjẹ́ kódà àwọn obìnrin bẹ́ẹ̀ wọn àní má àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọn àní má so eléyìí ẹ yẹ ká fọ àwọn àwùjọ wa mọ́. pẹ̀lú ògbó ọlọ́run á tún tẹ̀síwájú lọ́la látòrí àbí ní ìjọ tábà tún ṣe tafsir látòrí àyà yìí kan náà látò tún tẹ̀síwájú. wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbèrè ní pé ṣé àwọn ló máa jẹ́sọ̀ láàrin ní táwọn máa ta kété sí àwọn táwọn ní táwọn tẹ̀ra wọn. níjàmbá kò yẹ ká ṣe bẹ́ẹ̀. níjọba fi mú àṣìṣọ láti rí pé lọ́nà tí a dúró takété síra wa kó kálukú sì lọ bí àṣìṣọ láti jẹ lé nítorí pé sọláàtù jàmáà nínú nǹkan tí ó mú wa náà ní pé ká dúró ká fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kẹsẹ̀ wa kọ̀ọ̀kan ra wọn ká má fi àlàfo sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ tán àìmọye ìjà ìmọye ló ti ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ lágbàáyé lórí pé à ń ṣe sọ́lá kí ló dé tó ń gbẹ́sẹ̀ rẹ̀ sá fún tèmi ẹgbẹ́ sì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àmọ́ kí ló dé tó ń gbẹ́sẹ̀ sá fún tèmi à ń ṣe sọ́lá kí ló dé tó ń tẹ̀mí malẹ̀ ibi kẹ́kẹ́ wọ́n kanra wa lásán ni wọ́n wú kí ló dé tó ń tẹ̀mí malẹ̀ sọ̀tún á dé á àkọ́kọ́ social distance àwọn tó ń mójútó health àwọn ni wọ́n mú wá kéésì pé sick lóní kẹsì bẹ́ẹ̀ kátẹ pé àwọn fòkànhá ò kan sọ pé àlè ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní kọwùlù magomor ọ̀rọ̀ tó yẹ pé èèyàn ò lè rí tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ tó pa mọtẹ máa wá kátẹ sí wàhálà kẹtó rí mi kò ní ìtumọ̀ so tí wọ́n máa ń fi ti haramin ṣe kẹwọ nígbà wọ́n ṣe bẹ́ẹ̀ Mẹ́kà wọ́n ṣe bẹ́ẹ̀ Mẹdínà nísìn àkọ́kọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kótó di ẹnujọ́ mẹ́ta ìpéré ẹnujọ́ mẹ́ta péré yìí ni wọ́n ṣe lè sẹ́nu pé gbogbo bí wọ́n ṣe ṣe lockdown náà ní Saudi wọ́n ti mọ́ṣáláṣí Kaaba wọ́n sì ti mọ́ṣáláṣí anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ àwọn èèyàn wọ́n fi àwọn kan lẹ̀ wọ́n lọ sí sọ láti mẹ̀ nítorí wọ́n fẹ́ nǹkan tí ó di rẹ́kọ̀dù wípé nígbà kan láyé nítorí ìṣẹ̀lẹ̀ kan wọ́n ti Haramain pa tó yọ jẹ́ ìdùnnú fáwọn ọ̀tá ẹ̀sìn Islam nítorí kí àyè yẹn ọmọ bá sílẹ̀ ìjọba fi dí agbọn abẹ ń pé kàkàká pé káwọn èèyàn máa lọ sí haramain àyà sí haramain sílẹ̀ wọ́n máa ṣe sọ láti ń àkànní jẹ́ káwọn èèyàn máa lọ ní púpọ̀ bí wọ́n ṣe máa lọ tẹ́lẹ̀ so torí kí àwọn ọ̀tá wa kó má bàa máa yọ wa ẹlẹ́ẹ̀kejì onáà ní pé ìgbà tí àwọn èèyàn wá ń lọ báwọn tó ń lọ tó ń lọ òjijì ní ọjọ́ ẹyọ kan ni wọ́n rí i pé iye èèyàn tí wọ́n wà affected pẹ̀lú covid nineteen yìí wọ́n jẹ́ one thousand seven hundred and something one thousand seven hundred and something yìí báyìí wọ́n sì rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn Mẹ́kà Mẹ́dínà náà ni wọ́n ti wá látàrí náà ṣe sí mọ́ṣáláṣí ilẹ̀ tó yẹ kó ọwọ́ ọ̀wọ́n ọbẹ̀ ẹni tí ń lọ náà náà ní nǹkan tó ti ṣẹlẹ̀ so níjọba wa rò yí pé ìmọ̀ràn tí àwọn ẹni tí ń tọ́jú aláàárẹ̀ mú wa pé kí social distance ó wà wọ́n gbọ́dọ̀ tún apply rẹ̀ náà nù mọ́ṣáláṣí ń bẹ̀ yẹn so àfẹ́ tì ẹ má gbàgbé àfẹ́ tì mọ́ṣáláṣí yìí pa àfẹ́ tuntun mẹ́kà pa àfẹ́ tuntun mẹ́dínà kó sáà mọ̀ pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí náà lẹ́tùn máa rí ìzàlámù lẹ́tùn máa kékeré ń ta àwọn olórí sáwọ́dí láàmù wọn ò gbádùn ni wọ́n ti haramẹ́yìn wọn ò sì sí ní ìsìnkálukú ń ké nígbà tí wọn ò gbádùn. so nítorí di eléyìí báyìí wọn fẹ́ tì ok tá a bá ní tì ṣé nǹkan tá a fẹ́ ṣe wọn àní jẹ́ kí wọ́n ṣe mo rò social distance wa wà ní àfẹ́ àfẹ́ ti mọ́sálásì pa ok ẹni tí àwa filẹ̀ tó fún ọmọ lọ́nà wọ́n gbọ́dọ̀ mẹ́ntẹ́ẹ̀nì social distance so ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣe pé nítorí pé social distance ní Islam mú wa bóòlù ti jẹ́ pé sìn ló mú wa wáhàyè tuntun sọ̀kalẹ̀ so àmọ́ nítorí sábàbí yẹn wọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà. àbáwọ̀ nígbà tí ẹ̀sán àìsàn wáyé pé ọlọ́run wá ní pé irú ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ní àwọn sẹ́yìn àwọn ìbàdàn sẹ́yìn tí ọkùnrin àti obìnrin kan wọn kọ́ ọmọ tí wọ́n kàn lọ tà ní. ṣé irú ẹ̀ kọ̀kọ́ sí abẹ́ pé àwọn náà wọ́n. yóò wọ eléyàn eléyàn ọ̀pọ̀ ọmọ àmọ́ dára gidi ni torí kí inú ẹ̀ṣẹ̀ ńlá tún ni kẹ́ ta ọmọlúàbí kẹ́ ẹ rẹ̀ kẹ́ ta ọmọlúàbí kẹ́ ẹ rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá burúkú mi tún kabiratun min al-kaba'ir kéèyàn táyàn ọmọlúwàbí kó o sì jẹ́wọ́ rẹ̀ náà. ó ní pé popular game lẹ́wà tó máa sọ pé humanity ó wọ́n ti sọ̀rọ̀ ìdíwọ̀ wípé ìyàwó ìṣẹ̀lẹ̀ àkọsí. kí ni wọ́n gbà lérò pẹ̀lú humanity náà. ìjọba ni àwọn wọn kò kò ése pé ìjọba kò ése pé kàn túmọ̀ rẹ̀ lásán kí ni tó kó sínú nítorí pé ìjọ́mọ èèyàn tó bá gbé níta ìgbàlérò pẹ̀lú rẹ̀ ni pé kéèyàn sàánú èèyàn ó yẹ ká fún lọ́lá lórí pé tẹ́lẹ̀sìn mi lẹni tí mo fẹ́ sàánú àbí ìtẹ́lẹ̀sìn mi so something like that làwọn máa ń rò tí wọn fi máa ń sọ ọrú sọkúsọ yẹn wípé humanity síwájú ìyẹn ni kékeré ṣe kó ti wáyé ṣáájú rẹ̀ ìyẹn ni kó yẹ ká fún lọ́lá lórí ẹ̀sìn ẹ̀sìn ló lékè gbogbo nǹkan ẹ̀sìn ló lékè gbogbo nǹkan torí pé bíbẹ wa gánbí àbẹ́ńbí àfi nítorí ẹ̀sìn so ṣùgbọ́n kí mùsùlùmí lè ran káfíìrì lọ́wọ́ dáadáa mùsùlùmí lè ran káfíìrì lọ́wọ́ ran káfíìrì ní nǹkan kan ṣe ní ìṣiṣẹ́ òkú ẹ̀ ràn lọ́wọ́ ẹnìkan sá lọ́gbẹ́ ẹ ẹni tó rí sá lọ́gbẹ́ nígbà tí èsì kójú ogun láwà so ẹnìkan fẹ́ ṣe léṣe ẹni tó kún rí ṣe léṣe so gbogbo eléyìí ò túmọ̀ sí pé ẹ fún jíjẹ́ èèyàn lọ́lá lórí ẹ̀sìn fífún èèyàn lọ́lá lórí ẹ̀sìn ló ní kíni èèyàn gbádùn nù Islam sọ fún wa ó ní kódà gan kìí ṣe pé èèyàn lásán ẹranko lásán kódà kó ṣe ẹranko tó lọ́wọ́ bọ̀ gbà fún wa láti jẹ tó bá fi lè sàánù rẹ̀ ọgbà lára inna fi kulli dhati kabidin ratibatin ajra tíyẹn bá sàánù gbogbo abẹ̀dọ̀ tí ń mí èèyàn gbàládà lórí náà àkọ́kọ́ nítòyìnbó ń dá lásà mùsùlùmí bá wọn dá lásà bẹ́ẹ̀ nítorí pé òyìnbó kọ́ ló mọ́là jù wá fà wá islam ló mọ́là jù wá fà wá gbàtí nínú nǹkan tí ó bá yàn lọ́kàn jẹ́ fọ́pọ̀lọpọ̀ ọmọ yorùbá ni pé òyìnbó lọ́lá wọn lójú ìdí nu tó fi máa ń gbé òyìnbó gẹ̀gẹ̀ òyìnbó sì ṣàdédé wá sọ́dọ̀ wa nítorí pé ó fẹ́ là wá lójú òyìnbó àwa ṣe wá lórí ó wá jà wá lólè ó yẹ kẹ́ ka history dáadáa ó yẹ kẹ́ history dáadáa what brought the British to our country wọ́n wá jalè ní sẹ́ẹ̀sì kan kí wọ́n ń jà wá lólè títí di sìn wọ́n jà wá lólè títí di sìn so Islam ló là wá lójú gẹ́gẹ́ bí mùsùlùmí Islam ló kọ́ wa lọ́lá jù Islam sì ti ń bẹ ní àwùjọ tiwa yìí ṣáájú kó di wípé òyìnbó dé islam ti ń bẹ láwùjọ tiwa kó tó di pé òyìnbó dé so àwọn ni á fún nítorí òyìnbó bá sọ ká mọ superiorize rẹ lórí tẹsán wa bá sọ mo rò pé yé wa but the problem táwọn ọmọ yorùbá ni pé àwọn bàbá ńlá yorùbá gan ọ̀làjú rárá rárá kó òyìnbó tó dé kìí sì ṣe pé lílajú ti pé wọn ọgbọ́n wọn ò mọ̀ tún yàtọ̀ sósì wọn ò mọ̀ náà yàtọ̀ sómi àmọ́ ọ̀làjú kákọ̀wé wọn ọ̀làjú rẹ̀ rárá òyìnbó lọ́kọ̀ wọn so ṣùgbọ́n àwọn àti màwé kọ kó òyìnbó tó dé torí mùsùlùmí là wọn Islam ti ń bẹ Nàìjíríà more than one thousand years kó òyìnbó tó débi so àwọn mùsùlùmí sì ti ń kọ̀wé ọ̀làjú Islam tiwa so therefore àwọn antóyìnbó bá ń kóòt tí ń sọ̀rọ̀ tí ẹgbẹ́ sọ lẹ́nu àti sẹ̀rí ti mùsùlùmí lẹ́yìn mùsùlùmí lẹ́yìn ńbo làwọn àdìsí wà ńbo làwọn ayé àkùránì wà mo sọ pé mò ń gbẹ́sí Islam yìí ara àwọn aburú tí máa ṣẹlẹ̀ mí nu tó fi jẹ́ pé tí ó bá tún fẹ́ sọ̀rọ̀ kan bíbélì ni ó mú wa tọ́ ọmọ rẹ kó lè bá jẹ́ kínní fún ọ ẹ̀rí tí gbogbo wọn tún gbè. tó túmọ̀ sí pé nínú pàǹlajú ti Islam kò tó kálá ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ ó tún pàtàkì pẹ̀lú rẹ̀ ká máa wá lè kí o torí pé yóò sì wá lórí yóò là wá lójú yóò jẹ́ ká ní mà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò kẹ̀dé ká lóye ni awareness nípa ẹ̀sìn wa but kò lè sọ adolùmọ̀ wọn náà kọ́ ìmọ̀ yẹn gidi ló fi dolùmọ̀ sẹ́yìn náà bá ti mọ̀ nípa Islam ọ̀rọ̀ yóò di ti mùsùlùmí kò kàn ní jẹ́ ọ̀rọ̀ ẹni tó jẹ́ pé ó lajú ní lajú ti Islam but gbogbo òmàtọ́mà ìmọ̀ òyìnbó náà yìí tó yẹ pé àwọn proverb òyìnbó ni wọ́n máa mú wá gbogbo àṣà òyìnbó ni máa kà kún. sòyìnbó kìí sòun ni àwa ń tẹ̀lé o anabi wa muhammed sallallahu alayhi wa sallam làwa ń tẹ̀lé subhanak allah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.